أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فون ولون وبا وبا تيو صائمي ودي itasiwaju nínú tafsir tí a ń ṣe a bẹ̀rẹ̀ lórí suratul qamar a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim iqtarabatis sa'atu wanshaqqal qamar وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذور فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد مستمر كأنهم جراد منتشر مهطعين إلى الداعي يقول الكافرون هذا يوم عسر súra yìí orúkọ rẹ̀ súratu al-qamar wọ́n fún ní súratu al-qamar torí pé ọlọ́run ó dárúkọ inshiqaqul qamar nínú ẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run tó ní iqtarabati as-sa'atu wanshaqa al-qamar kuma al-qamar èyí tí í ṣe òṣùpá. O, o, aya ni nínú àwọn aya ọlọ́run ọba àmì ni nínú àmì tí a fi hàn pé ọlọ́run ọba ọba tí ó ní ọba tó lágbára ni ọba alèwílèsè ni oòrùn àti amin òṣùpá àtòòrùn wọ́n máa ń pè ní alqamaron litaglib torí pé alqamar mudhakkar lòun so ashams muannas lòun so wọ́n á ní alqamarani wọ́n mí ní pé oòrùn àti òṣùpá súra yìí òun náà súratu makíyà ni ó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa ní makka àwọn àyà tó wà nú ẹ̀ fifty òun náà ó ń sọ̀rọ̀ lórí irú àwọn ìjíṣẹ́ àti ohun tí aya makiya tó máa ń sọ̀rọ̀ lólórí àwọn gbòǹgbò rẹ̀ mẹ́ta ni àkọ́kọ́ nú ẹ̀ ifbatul ilahiya li rabbil alamin ó ní pé fífi rinlẹ̀ ipe ọlọ́run ọba òun ni ọba ṣẹ̀dá òun náà ló sì tọ́ kájọ́sì fún ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ òun ni ifbatul risalati ní nàbí sallallahu alayhi wa sallam fífi rinlẹ̀ ipe ànábì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ànábì sì ni iṣẹ́ tí a fi ran òdodo ni kò sì sí ọ̀nà méjì tí a lè tọ̀ tá ò fi rí ojú rẹ ọlọ́run àyàfi pẹ̀lú ìtẹ̀lé ànábi sallallahu alayhi wa sallam. gbòǹgbò ẹ̀kẹta gbogbo nkẹta tí súrọ́tù màkíyà tó máa ń sọ̀rọ̀ lé lórí ó ní alba'thu nushur. ó ní ọjọ́ jíǹde ọjọ́ alqiyama ọjọ́ tí ọlọ́run ó jí wa dìde láti kábàrí wa tí ó kó wa jọ. ọjọ́ tí ọlọ́run ọba tí ó kó wa jọ tí ni ohun mẹ́ta tí súratul tó máa ń sọ̀rọ̀ lórí jù. Ah, súra yìí súratul Qamar ó wà náà àwọn súra tí anabi sàlá máa sàlẹ́sà láti fi kírun yálà ìrun ìdí ni ah, léyà àbí ìrun àwẹ̀ àbí lóòjọ́ jimá torí pé nínú àyẹ̀wò tí àwọn afáwò sínú àwọn àdìsí anabi sallallahu alayhi wa sallam ó yẹ wa pé àwọn súra kan wà tí anabi sallallahu alayhi wa sallam wọn láti fi kírun ní àwọn àsìkò kan nínú wọn ò ní iktarabati sa'atu wa àkọ́kọ́ nú ẹ̀ ni pé anabi ama ka sabbih isma rabbika al'ala yóò wá papọ̀ pọ̀ mọ́ suratul ghashiya hal ataka hadithul ghashiya ní ọjọ́ jimá àbí ń gba ọdún yálà àwẹ̀ àbí léyà ẹlẹ́ẹ̀kejì nú ẹ̀ ó ní suratu sajada wọ́n máa ń papọ̀ mọ́ suratul insan òun náà anabi sàlá máa ń kà ló pọ̀ ọgbà ní àárọ̀ ọjọ́ jimá èyí ni pé irun àṣùbà ọjọ́ jimá anabi sàlá máa máa ka eléyìí ní ọ̀pọ̀ ọgbà bákan náà ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ó ní suratul qaf àti iqtarabati sáà anabi sàlá máa ka méjèèjì yìí ní àsìkò ọdún àbí ọjọ́ jimá sábàbù nùzúl súra yìí ìdí tí súra yìí fi sọ̀kalẹ̀ ni pé ẹ̀gbọ́n ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Anas ọmọ Malik àti àwọn sàábé míì náà táwọn náà gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá wípé سأل أهل مكة النبي صلى الله عليه وسلم آية أو أرى مكة أو قريش وبيري لو النبي صلى الله عليه وسلم قفوا نيامي gẹ́gẹ́ bí àwọn ànábì ọlọ́run náà tó kọjá rẹ̀ báwọn náà ṣe ní àmì tán mú wá báwọn èèyàn wọn káwọn ò lè gbà pé lóòótọ́ ọlọ́run lọ́ràn wípé àfi táwọn bá rí àmì káwọn ò tó gba ànábì sallallahu alaihi wasallam gbọ́ fanshaqqal qamar ànábì bá náwó sókè ẹ máa ẹ wò kí lọ́ọ̀kan kí lẹ́ẹ̀ rí wọn ló sùpá làwọn rí ẹ máa wò wọ́n ń wò bẹ́ẹ̀ náà ni òṣùpá yẹn sán sí méjì ọ̀kan lọ báyìí ọ̀kan lọ báyìí àpáta tó ga jù ní ìlú Mẹ́kà àpáta méjì ni so ọ̀kan lọ dúó déédé orí àpáta ti bí ọ̀kan lọ dúó déédé orí àpáta ti bí wọ́n rí i pé òṣùpá ló pín sí méjì tó lọ dúó sẹ́gbẹ̀sẹ́gbẹ̀ bá ní eléyìí ṣẹlẹ̀ bíi mọ́rùnlátẹ́yìn lẹ́ẹ̀mejì. فقال رسول الله صلى الله عليه وسلم اللهم اشهد بني النبي صلى الله عليه وسلم بوسي بي جري ipe mo ti mú nǹkan béèrè wá ó ní àwọn quraish náà bá sọ pé hadha sihiru ibnu abi kabsha eléyìí sí ẹni pé idán ni láti ọwọ́ ọmọ abi kabsha abi kabsha ó ní ọkọ halimatu saadiya èyí tí ó gba anabi sàlám wò wọn á rí léètè má anabi sallallahu alayhi wa sallam pé ọmọ àbí kapsha níbí yìí náà bí èébú ni wọn fẹ́ bí bú anabi sàlám instead kí wọn rí léètè anabi sàlám má bà bẹ́ẹ̀ tó wá nínú ìran tó níyì jù ní maka wọn á rí léètè má àbí kapsha so wọ́n ní anabi sàlám ló ṣe síhìrì yìí báyìí sahara kum òun ló ṣe sí ìrí tẹ́ ẹ̀ fi ríran tẹ́ ẹ fi ń wo pé lóòótọ́ lóòótọ́ ni oṣù yẹn pín méjì so lọ́kàn bá dáhùn nù wọn pé tó bá tiẹ̀ wá ṣe sí ìrí sáwà tá a wà ń lò kò lè ṣe sí ìrí sáwọn tí wọn ò sí ń lò ìlú wa sì ní àwọn àlejò a máa wá gbogbo ògbà kò wá ní jẹ́ pàwà nìkan láàrọ̀ṣù ó yẹ pọ́kọ́ yẹ pé àwọn náà wò rọ̀ṣù tiwọn náà so gbogbo àwọn àlejò tó bá wá ti wọ̀lú ká bi wọ́n léèrè sáwọn náà rósùn tó pín sí méjì àbí wọn ò rí ńgbà àwọn àlejò wọ̀lú àwọn Quraish wọ́n bi àwọn àlejò nì ǹjẹ́ rí oṣù tí ó pín méjì wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn rí àwọn rí tó pín méjì tọkàn lọ dúró lórí àpáta bí tọkàn lọ dúró lórí àpáta tọ̀hún gbogbo àwọn làwọn rí ń lo àwọn tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò gbà tó ń ti bẹ́ẹ̀ wọn ò gbàgbọ́ ìdínú tọ́lọ̀ fi sọ àyà yìí kalẹ̀ pé iqtarabati sa'a kìyàmà ó ti súnmọ́ wanshaqqal qamar oṣù òṣùpá ó pín méjì wa in yaraw ayatan yu'ridu wa yaqulu sihrun mustamir tí ẹ bá fún wọn ní àmì míì kún ó rí sójú báyìí nǹkan nǹkan ẹyọ kan náà wọ́n máa sọ pé àà ah, idán ni idán lọ pa kò sí nǹkan mí bẹ́ẹ̀ so idán yìí sì ní fúngbà díẹ̀ ni ẹ filẹ̀ yọ padà wá parẹ́ tẹ́nìkan kò ní gbúrò ẹ̀ mọ́ so àyà yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú alkhabar èyí ni pé ìfúnni nírò èyí àyà tá a kà kọjá òun bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra àbẹ́bẹ́ẹ̀kọ́ eléyìí bẹ̀rẹ̀ pẹ̀lú ìfúnni nírò bí ìgbà tó lọ́wọ́ ọba tó ń sọ pé dánàtì kìyàmà alkìyàmà ti dé wọn fẹ́lẹ̀ kọlọ́mọrù falkọtẹ́yìnì òṣùpá ó pín sí méjì hìnà sáàlà kùfàrù maka nígbà tí àwọn kèfèrí maka tó ń bi ànábi sallallahu alayhi wa sallam léèrè an yuriyahum aya ipe kí ànábi ò fi àmì àwọn fadá Allah lànàbi sallallahu lọ́ba bẹ ọlọ́run ọba kó fi àmì hàn fa'arahum tilka al-aya ni ọlọ́run fi àmì yìí hàn eléyìí ó fi ipò àwọn kèfèrí ó fi hàn nígbà tí wọ́n bá rí òdodo sójú ipò wọn gẹ́gẹ́ bí ipò àwọn kèfèrí tó ti kọjá wọn náà ni bákan náà ni kò sí nínú torí àwọn kèfèrí tó ti kọjá náà àwọn náà béèrè àmì lọ́dọ̀ ànábì wọn wọ́n sì máàmì wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ ọlọ́run tó ní iqtarabati sa'a àwọn kèfèrí Mẹ́kà lọ́lọ́run bá ń bá wípé alkiyama ti tó ó ti dé báyìí ó ti súnmọ́ yín pẹ́kípẹ́kí bá a sì mọ̀ pé alkiyama ò lè dé àbí ìgbéǹde ò lè dé àfi tó bá jíjọ ìjọ alkiyama bákan náà èèyàn ò lè rí alkiyama àfìgbà tó bá kú wa aleykum salaam lẹ́yìn tó fi hàn pé kí alkiyamu tó tó a kùnà so a sì mọ̀ pé mẹ́mẹ́ta qamat qiyamatuhu gbogbo ẹnikẹ́ni tó bá kú alkiyama ti ẹ̀ ti tónu eléyìí rán pè ní qiyamatu sugra qiyama kékeré ẹnikẹ́ni tó bá ti kú ti alkiyama ti ẹ̀ dénú àmọ́ alqiyama alqubra ó ní ọjọ́ tí ọlọ́run ọba tí ó gbé gbogbo ẹ̀dá dìde lẹ́yìn ikú wọn tó wà dúó láti ṣe ìṣirò iṣẹ́ wọn. so ọlọ́run ọba ó ní ó dá ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama yìí kò sẹ́ni kankan lẹ́yìn ọlọ́run tó sì mọjọ́ náà so ọlọ́run tó dá ìjọ náà tó mọ̀ òun náà ló ń fún wa nírò pé ọjọ́ náà ti tó iqtarabati sa'a ẹni pé ọjọ́ náà ti súnmọ́ pẹ́kíkẹ́kí gẹ́gẹ́ bí aya mi ti wọnú al-Qur'ani pé iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ìṣirò ó ti súnmọ́ àwọn èèyàn tó ti bẹ́ẹ̀ náà ó wà nínú onígbàgbé tí wọ́n sọ rálẹ̀ ọlọ́run ni ata amrullah fala tastajilu èyí ni pé alámàrí ọlọ́run ọba ti tó ó ti dé èyí ni ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so gbogbo àwọn eléyìí wọ́n fi hàn pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama súnmọ́ bákan náà nabi sallallahu alayhi wa sallam ó sọ pé bu'iftu ana was-sa'ata kahatayn ọlọ́run ọba rán mi níṣẹ́ ó sọ mí dòjíṣẹ́ Sakani ìjíṣẹ́ tèmi àti ìgbéǹde alkiyama báyìí ni wọ́n kù anabi sàásánà fi ọwọ́ ìtọ́ka àti ọmọ kaarin ó pa wọ́n pọ̀ ó ní báyìí ni wọ́n kù èyí ni pé ó ti súnmọ́ pẹ́kípẹ́kí náà ká má gbàgbé pé àyà yìí lónìí ó sọ̀kalẹ̀ fún anabi sàásánà lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ní ọ̀nà mẹ́la that is one thousand four hundred years more than that ìní àyà yìí ti sọ̀kalẹ̀ pé ó súnmọ́ so ẹlòmíì ó lè rò pé a jẹ́ pé irọ́ ni níta ló súnmọ́ tá a sì lo one thousand four hundred years tí ò sì tí ì dé náà ẹni ọ̀pọ̀ ọ̀rọ̀ ìbá kúrú òní òròyìn torí pé tí a bá wo àsìkò tá a ti lò síwájú ìsọ̀kalẹ̀ àyà yìí ẹnìkan kan ọ̀mọ́ ọlọ́run ọba nìkan lọ́mọ eléyìí fi pé ohun tó ti kọjá ó ti ju ohun tó kù lọ gbogbo ohun tá a bá sì ní ń bọ̀ ó ti túmọ̀ wa náà ní kan là ń kà kan là ń kà tí ó kan so báwọn èèyàn ṣe ń kú tẹ́lẹ̀ ń kú lónìí tẹ́lẹ̀ ń kú lọ́la kan náà gbogbo èèyàn ń kú pátápátá so. ìdínú torí pé tí a bá wo àsìkò tí ilé ayé ti lò kọjá òun lọ́pọ̀ jù dùn tó kù lọ ìdínú tó lọ́n fi ń sọ wípé iqtarabati sáà ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkẹ́yàmà ti tó so a sì ní kò sẹ́nì kankan tó mọ ọlọ́run nìkan ló ọjọ́ náà bó tilẹ̀ jẹ́ pé ó wá nu alukur'an pé àwọn àmì wà ọlọ́run ní fal yanzuruna illa as-sa'ata an ta'tiyahum baghtatan faqad jaa ashratuha ipe wọ́n dúró de ọjọ́ ìgbéǹde alkiyama kó dé wá bá wọn wọ́n dúró kọ́ wá bá wọn ní lójijì ṣùgbọ́n wọ́n sọra lẹ̀ wọn mọ̀ pé ọjọ́ náà ti súnmọ́ torí pé àwọn àmì rẹ̀ o ni ti rí wọn àwọn àmì ńlá ipe ìjọ gbéǹde alkiyama ti súnmọ́ o náà ni ìránṣẹ́ anabi muhammad sallallahu alaihi wasallam. sallam torí anábì ní bu'ithtu ana was-sa'ata kahatayn ipe ara mi ń sẹ́ ìránṣẹ́ mi àti tó kù ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama báyìí ni wọ́n rí nínú ohun tí iṣẹ́ táwọn àfáà ṣe wọ́n wòye sínú alkur'an àti sunna nabi sallallahu alaihi wasallam wọ́n jẹ́ kó yẹ pé àmì ah, ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó pín sí méjì àwọn kan wà tí wọ́n ń pè ní àmì kéékèèké gbogbo àwọn èyí ló ti ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tá à ń rí àwọn àmì ńláńlá wà nínú wọn náà míì náà ti ṣẹlẹ̀ tó kọjá ṣùgbọ́n àmì ńlá kan wà tó yẹ pé nígbà tó ń bá ti dé àwọn yòókù wọn máa tẹ̀léra wọn ni títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó fi tó òun náà ni zuhurul mahdi nígbà tí al mahdi yọ ìgbà yẹn àwọn àmì ńláńlá tí ó tún wá wá lẹ́yìn rẹ̀ àwọn máa wá lẹ́yìn ní tẹ̀léǹtẹ̀lé ni. nínú àwọn àmì èyí tó ti kọjá ó ní fathu babul fitna fathu babul fitna ó ní ìṣílẹ̀kùn fitina ìṣílẹ̀kùn fitina yẹn lẹ̀kùn yẹn sí. Si, nígbà tí wọ́n pa Sayyidina Umar gẹ́gẹ́ bí Ànábì sallam ti sọ ròyìn rẹ̀ lórí pé sàábì kan tó jẹ́ onísírì Ànábì sallam yẹn ni pé tí Ànábì máa ń sọ ọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ ó ní ìwọ Umar ìwọ nílẹ̀kùn náà èyí ni pé pípa Umar lẹ́kùn fìtínà náà sì sí so gbogbo àná làwọn náà sì gbọ́ táyà rí táyà rí Ah, ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú Sayyidina Umar nínú àwọn àmì tí anabi sallam sọ nínú àmì ìjọ gbẹ̀ndẹ̀ alkayama ó ní pípa amirul mu'minin Uthman ibn Affan gbogbo eléyìí náà ti kọjá nínú àwọn àmì míì ó ní iná tí anabi sallallahu alayhi wa sallam tó ròyìn pé yóò jáde láti Hijaz èyí ni pé láti ilẹ̀ Lárúbáwá ilẹ̀ Makkah àti Madina mọ́ra wọn báwọn tó yẹ pé nígbà tí iná náà bá ń jó ibi tí iná náà lágbára dé àwọn tó wà ní Basra ní ilẹ̀ Syria wọ́n sì máa rí ìmọ́lẹ̀ iná náà lọ́ọ̀kan iná tí ó jò ń bí tí wọ́n rí lẹ́kọ̀ọ́ iná náà bóò ni ó ti rí tọ́ ibi tí iná náà ti ṣẹyọ sí Syria táwọn wí ó ju Ibísèkó lọ but ó ti ṣẹlẹ̀ pé iná yẹn ó ṣẹ́ tí wọ́n sì rí ní ọ̀hún náà ní ọdún four lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam so eléyìí fi òdodo anabi sallallahu alayhi wa sallam hàn so anabi ni la taqumu as-sa'atu hatta takhruju narun min ardi al-hijaz ọjọ́ kìyàmù ò ní tó àfi tí iná kan ó ṣẹ́yọ ní ilẹ̀ hijaz tudi'u a'naqa al-ibli bil-busra tó yẹ pé yọ malẹ̀ sí àwọn tí wọ́n wà ní basra náà ṣùgbọ́n èyí tó tóbi jù nínú àmì yẹn ó ní khurujul mahdi torí pé ńgbà tó ń bá dé àwọn yòókù ọmọ àtẹ̀lé ni almahdi wọ́n ní arákùnrin kan ni nínú zuriya anabi sallallahu alayhi wa sallam nínú àrọmọdọ́mọ anabi sallallahu alayhi wa sallam ó kọ rẹ̀ ó ka anabi ni ẹni pé ó kọ rẹ̀ muhammad ó kọ bàbá rẹ̀ ó kọ bàbá anabi ni sallallahu alayhi wa sallam ó ní abdullah ẹni pé ó kọ tiẹ̀ náà muhammad ibnu abdullah nínú àrọ́mọdọ́mọ Sayyidina Ali àti Fatima ni ó ti wá nígbẹ̀yìn ayé bóun bá ti yọ bẹ́ẹ̀ náà ni Dajjal náà ó tún tẹ̀lé bí Dajjal bá ti yọ bẹ́ẹ̀ náà ni ìsọkalẹ̀ ànábì Isa náà ó tẹ̀lé alayhi salatu wassalam ànábì ni wallah ما بين خلق آدم إلى قيام الساعة أمر أعظم من الدجال anabi sàlám mo búra pẹ̀lú ọlọ́run ọba n ti ń bẹ láàrin ìṣẹ̀dá anabi adam títí dìgbà tí alkiyama fi tó àwọn nǹkan ńláńlá tó tóbi du dajjal yọyọ ṣẹlẹ̀ nínú ẹ̀ òní tòlóòrò shams min ìjáde oòrùn láti ìbùwọ̀ rẹ̀ so àwọn àfáàní àwọn àlámà wà tó yẹ pé kéékèèké lòun gbogbo ẹ̀ náà ní ń ṣẹlẹ̀ lójoojúmọ́ nílé ayé tá a wà yìí lẹ́yìn tó fi hàn pé ẹnikẹ́ni tó bá sọra nù yóò ṣòfò ilé ayé ẹ̀ torí pé ikú ọ̀dájọ́ kò dóṣù ó máa ń dé báyàn láìrò èèyàn ń kú láìsàìsàn so káwá wò pé kò kú sí àìsàn kan tó mú mi kí n tó kú ń sàṣàìsàn kan ẹlòmíì lè rò pé bóyá dìgbà tó ń bá lọ ìrìn àjò tí mo wọ mọ́tò ní sẹ̀sẹ̀ kú nkúkú jáde lọ ibì kan kò sí tí ó mú mi wọ mọ́tò sọ ikú àwọn àdébáyọ̀ àwọn ìtọ́sẹ̀lẹ̀ láàrin àìpẹ́ nílùú ìran òun náà ó bani lẹ́rù arákùnrin tí wọ́n ní ń kírun pẹ̀lú àwọn èèyàn tó sì wà nínú ikú tọ́lọ̀ ti gbẹ̀mí ẹ̀ àfáà kan tí wọ́n ní wọ́n sin àwọn ẹnìkan wọn àtẹnìkan ń lọ mọ́tò wọn bàjẹ́ ó ń lọ repo níbi tó ń ti rọra ń ṣe àdìkáàrì tí ń lọ tí ń bọ̀ ibẹ̀ lọ́lọ́run gbẹ̀mí ẹ̀ sí inú rẹ̀ náà láti rọ pé àwọn tó yẹ pé inú àdúgbò ni wọ́n wà tí wọ́n máa mu burúkú tí wọ́n gbogbo ẹ̀ ibẹ̀ náà wọ́n gbẹ̀mí tiwọn náà sí ẹlòmíì aburú míì ní ṣe lọ ṣe gbẹ̀mí ẹnu so wọ́n ní inú àwọn àmì èyí tó kéré oníkọ́ ní kọ́yẹ́ pé zina ni ó borí gbogbo nǹkan àwọn èèyàn máa mutí àwọn mùsùlùmí làmà tí wọ́n yẹn mutí ṣùgbọ́n lónìí àwọn mùsùlùmí náà mutí ṣùgbọ́n àyè àwọn ibìkan míì wà tó yẹ pé wọ́n ń fi èèyàn yan gan wípé ẹ̀yin ẹlẹ́sìn christian ṣé bọ́lọ̀ ń sọ nínú ìwé yín pé ẹ̀ka ẹ̀ má mutí ẹ̀yin mutí ṣùgbọ́n àwọn mùsùlùmí yẹn mu ṣé èèyàn lè sọ yún ní ibi tá a wáyé lónìí torí pé àwọn mùsùlùmí náà àwọn náà ń lọ bíá palọ̀ lóru ní ó wọlé dé báyàwó rẹ̀ gbà ní ó wà máa lù ú àbí orin pẹ̀lú lù ṣé mùsùlùmí lọ ó lè fọwọ́ gbáyà lónìí pé òun ò lùlù òun ò kọrin àwọn ẹlòmíì alukurani ọ̀hún gan ni wọ́n fi ń kọrin tí wọ́n wọ ìjáàbù tí wọ́n máa rè dí orin kọ̀lìntì àti barista làwọn náà ń kọ tó ti di orin islamic song lónìí òun náà ló sì wà nínú ilé gbogbo wa tá a máa gbọ́ tá islamic song nínú wọn ó eh, ní ẹni máa wo ìwọ bàbá àtìyá tó bíyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò tọ́jú òbí wọn mọ́ wọn ò gbọ́rọ̀ sóbí wọn lẹ́nu òbí wọn ò jẹ́ mọ́ nǹkan kan wájú wọn ah, Umar ibn Abdulaziz tí ó bá wà níwájú àwọn òbí ẹ̀ gbogbo èèyàn pátá ni ó sì mọ̀ pé à iwájú òbí rẹ̀ lọ́wà gbogbo bó ti tóbi tó nínú ọlá rẹ̀ yẹn so mélòó làwọn tó yẹ pé ipò ọlá wọn gan orí òbí wọn náà ti ń lò lónìí ní àsìkò tó yẹ pé gbogbo nǹkan rẹ̀ yóò jẹ́ nǹkan bú mọ̀yàn lọ gbogbo nǹkan bú òní nǹkan rẹ̀ lónìí so gbogbo àwọn eléyìí ló ti ń ṣẹlẹ̀ àwọn nǹkan tó dáa téèyàn máa ṣe ó ní nǹkan bú lọ́dọ̀ àwọn èèyàn èyí tí ọ̀daràn gangan ó ní nǹkan rí ẹni tó bá lóun ọ̀sẹ̀sìn lónìí obìnrin tó bá lóun ọmọ wo ojú tì yóò mọ wọ hijab àti gbogbo àwọn nǹkan tí ọlọ́run ọba pa láṣẹ ó ní nǹkan èébú ó ní wọ́n mọ̀ sọ pé eléyìí ọ̀làjú pẹ̀pẹ̀ ọ̀làjú lónìí ó ní gbogbo ẹni tí ó máa ṣe nǹkan aburú ó ń lọ̀làjú so gbogbo àwọn àmì yìí àwọn afa gbọ́ nínú àdìsí anabi sàlá sàlá yìí pé ó wà nù àmì ìsúnmọ́ alkiyama èyí tó wà burú nù ẹ̀ jù tó wà very dangerous ó ní àìní sí àwọn afa àmọ́ tó yẹ pé àyìnmọ̀kan ni wọ́n wà bo everywhere títí fó tóbi á jẹ́ pé kọ̀wá ní sáfà kankan mọ́ àwọn àìláìmọ̀kan ni wọ́n wàá gba ipò àfà tí wọ́n bá bi wọ́n léèrè wọ́n dáhùn wọ́n á máa dáhùn láìsí mà wọ́n sọ àwọn èèyàn nù lẹ́yìn ìgbà táwọn náà ti sọnù ṣé irú eléyìí náà ti ṣẹlẹ̀ mọ́ báyìí lónìí olónìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá ó ní àáfà àgbà kan ọlọ́run bá kí ó fọ̀rùn kẹ́ àáfà Adam Ìlórí gbogbo bí tí bàbá yìí bó ṣe tóbi tó nù ọmọ rẹ̀ ọmọ ẹ̀ tó wá gbapò rẹ̀ lónìí olóní hadisi sahihul Bukhari irọ́ ni ìpè Bukhari ọ̀ǹgàn ṣe bí èbò ni a máa jẹ́ mùsùlùmí ni oríṣiríṣi àwọn nǹkan bú ní sọ nípa hadisi anabi sallallahu alayhi wa sallam ó sì wà ń bẹ̀ kò sẹ́nì kankan sọ̀rọ̀ ọ̀ǹgàn wà nínú kọmitì àwọn tí wọ́n wo sùkúù gbogbo àwọn àfáà tó tóbi wọn nìkan ọba sọ̀rọ̀ pé èyí sí ọ́ tó sì wẹ́ pé àwọn tí wọ́n nímọ̀ wọ́n ń tẹ̀lé lẹ́yìn àwọn náà ń gbọ́rọ̀ rẹ̀ so nígbà tí ọba ní sí àfáà mọ̀ eléyìí fi hàn pé ọ̀nà tí ọlọ́run ọba tó máa fi ń gbàmọ̀ nu nígbà tí ọlọ́run tó lọ gbẹ̀mí bàbá rẹ̀ kò sẹ́lòmíì tó tún nímọ̀ tó bàbá ẹ̀ mọ̀ kò sẹ́ni tí ó ṣerú bí ti bàbá ẹ̀ ṣe ohun tó wá gbapò ní bàbá òṣèlú ń ṣe yìí so wanshaqqal qamar òṣùpá ọ̀sẹ̀ sí méjì eléyìí wà nù mọ́jíza tí ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam mọ́jíza tí ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam ó pọ̀ ṣùgbọ́n kan nínú eléyìí torí pé àwọn Quraysh wọ́n pe anabi sallallahu alayhi wa sallam ló purọ́ wọ́n á fẹ́ fi hàn ipò purọ́ ni lóòótọ́ káwọn náà béèrè irun táwọn àwọn kèfèrí tó ti kọjá tó ń béèrè lọ́dọ̀ anabi wọn pé ọ̀dà mú àyà wá ńgbà wọn mú àyà òun náà wá tán tí ó sùpá tó sẹ́sí méjì wọn ò gbàgbọ́ ìdínú tọ́lọ̀ fi ní wa ma mana'na wa ma mana'na an nursila bil ayati illa an kadhaba biha al ohun tí ò jẹ́ ká máa dá wọn lónìí gbogbo àwọn tí wọ́n béèrè pé ẹmú àyà wa ẹmú àyà wa nítorí pé àwọn àwọn alákọ̀ọ́kọ́ náà ti já àyà ní irọ́ wọ́n ti pè ń rọ́ so ìdínú tí tí ò fi jẹ́ pé irú àwọn nǹkan ọ̀pọ̀ tí ànábì sàrà ṣe ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn mújísà pọ̀ lóríṣiríṣi tọ́lọ̀ ń ṣe fún anabi sallallahu alayhi wa sallam torí pọ́lọ̀ ni wa in yaraw ayatan yu'ridu wa yaqulu sihrun mustamir ay wa in yaraw al-mushrikuna dalilan tí àwọn ọ̀sẹ̀bọn tí wọ́n bá rí ẹ̀rí wa burhanan àti àwíjàre ala rasuli sallallahu alayhi wa lórí pé òdodo ni tí ànábì sàlẹ̀m sọ òdodo ni pé ànábì sàlẹ̀m òjíṣẹ́ ọlọ́run ọba ni yu'ridu anil iman wọ́n gbọ́nrí kú òun ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ ni wọn ò ní gba ànábì sàlẹ̀m gbọ́ wọn ò ní gbọ́ ọlọ́run ọba gbọ́ mukadhibina munkirin wọ́n máa já wọ́n máa pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọ́n sì máa pe ànábì sàlẹ̀m náà ló purọ́ wa yaqulu ba'da dhuhuri ad-dalil wọ́n wà máa sọ lẹ́yìn ìgbà tí àmì ti hàn ẹ̀rí ti wá bá wọn hadha sihrun batil eléyìí ìdánni lásán dhahibun mudmahil la dawama la èyí tó yẹ pé yọ lọ tẹ̀yìn ọ gbàgbé rẹ̀ kò ní máa lọ láíláí ìdán lásán ni ẹ má gbàgbọ́ o. wa yaqulu sihrun mustamil àìbàlùkọ́ọ̀lù mẹ́sàdà amru shay'a ah, ṣé oṣù tó fi hàn wá ní ìsìn kò sí nǹkan kan tó tọ́ yàtọ̀ hádà sihrun wọn eléyìí ìdánì lásán tí anabi sallallahu alayhi wa sallam tó mú wa wa ma zalat umuru indahum fi lubsin wa dhunun wọn ò yẹ wọn ò kò gbogbo wọn wà lórí sallallahu alayhi ni wọn òpùrọ́ ni li'annahum la yuriduna an yu'minu torí pé wọn fẹ́ gbàgbọ́. imam shafi'i rahimahullah ó ní innahu ma utiya nabiyyun naw'an min al-mu'jizati illa wa a'ta an-nabi sallallahu alaihi wasallam mithlahu ipe kò sí àwọn ànábì kan nínú àwọn ànábì ọlọ́run tí ọlọ́run fún ní mu'jiza kan àyàfi kí ọlọ́run kó fún ànábì sallallahu alaihi wasallam nírú rẹ̀ èyí ni pé gbogbo wọn náà ni gbogbo mu'jiza tánàbí sallallahu alaihi wasallam wá irú tàwọn ànábì tó ti kọjá ní ọlọ́run bá fún lápèjúwe igi tí wọ́n gé níbi ni wọ́n kọ́ sí wọ́n kọ́ mọ́ṣáláṣí sí wọ́n á gégi wọn wọ́n gé e lórí ni orí rẹ̀ lànà ìsàsálà máa ń gùn tí fi máa tí fi máa ń ṣe kútùbà nígbà wọn wá ṣe mímbàrí tánà bí ògùn orí igi wọn mọ́ wọn sì máa gbọ́ ẹkún igi wọn nínú mọ́ṣáláṣí tí ń sunkún tí ń hu àwọn èèyàn sì ń gbọ́ torí pé ànábìsà sálẹ̀mù dúró lórí ẹ̀ mọ́ bákan náà irú ẹ̀ ó ní omi tí ń yọ láàrin ọmọ àka anabi sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wà ní ìrìn àjò tí ò sómi wọ́n ní wọ́n wómi wọ́n ò rómi wọ́n rí arábìnrin kan tí èsè mùsùlùmí wọ́n gba agbè omi rẹ̀ díẹ̀ tó wà nú omi rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni kò mú wa gbogbo ẹni tó bá nídìí omi kó máa wá bù kó máa wa fi sàlùwàlá kó máa wá fi ìmẹ̀wẹ̀ gbogbo wọn wọ́n bu omi wọ́n tún bù pamọ́ omi arábìnrin kò yẹ níbi ó wà òun náà lọ sí ìlú wọn ọlọ ah, ẹ̀gbọ́n mo rí èèyàn kan lónìí mi ò rírú ẹ̀rí láti jọ mo ti bí mi. anabisa asala ń lọ sí ẹ̀yìn odi láti lọ gbọ̀nsẹ̀ kò sí ní anabisa asala fi ṣe sutura anabi sọ pé ẹ̀yin igi tẹ́ wà lọ́ọ̀kan ẹ máa bọ̀ wá ẹ̀yin tẹ́ wà lọ́ọ̀kan náà ẹ̀yin náà ẹ máa bọ̀ wá bí gbogbo wọn ṣe wá wá tí wọn dáàbò bo gbogbo anabi sallallahu alayhi wa sallam ni ṣé eléyìí ṣe kì í ṣe mọ́jísà anabi wo ni ọlọ́run ṣe léyìí fún nínú àwọn mújíza yìí tá a kà sẹ́yìn ó ní Isra'i àti Mi'raj tí anabi sàásàlá tí ọlọ́run tó mú anabi sàásàlá rin ìrìn àjò yẹn eléyìí náà mújíza ńlá ni. ṣùgbọ́n mújíza yìí tó tóbi jù tó borí gbogbo mújíza tọ́lọ́run bá ṣe fáwọn anabi ọlọ́run òun náà ni al-Qur'ani tá n èyí tí ń bẹ wa yìí tó yẹ pé ọlọ́run ọba tó ń pè wá lọ bí oore tó ń ṣí wa lọ́wọ́ iṣẹ́ aburú tó ń fún wa ní ròyìn àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ti kọjá tá a mọ̀ tẹ́lẹ̀ tó tún ń fún wa ní ìròyìn àwọn kan tí àwọn tí ó padà máa bọ̀ wá tí ò tí ì dé so ó ní almu'jizatu albaqiya ó ní mu'jiza èyí tí ó jẹ́ láéláé tí ò ní tán torí pé gbogbo àwọn mu'jiza anábì ọlọ́run tó kọjá yìí kò sí kankan tá a rí mọ́ lónìí ṣùgbọ́n tí anábì sàlẹ̀ lẹ́yìn ikú anabi sallam lónìí ọdún mélòó ọdún one thousand four hundred and something years tó ń ti bẹ́ẹ̀ náà mujiza ló ń bẹ bó ti wà ó ní alukur'an wọ́n ń ha sórí kò síwèé kan nínú ìwé tí a sọ̀kalẹ̀ láti sánmà tẹ́nìkan ha sórí rí àfi alukur'an kò sẹ́nìkan lórí ayé tó báyìí kódà ìdajì rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké mélòó lẹ́rìí ní lórílẹ̀ ayé lónìí tí wọ́n há alukur'ani sórí láyé pé báyìí máa ń ka bá bá ti ṣàṣe wọn ti mọ̀ pé àṣìṣe lẹ́sẹ̀ ń bí so eléyìí ni mọ́jísà ńlá tó tóbi jù ọlọ́ni wàkẹ́dàbù wàtẹ́bàú àhàwà àhùn wàkúlù amrin mustaqir wọ́n pe anabisa asalam wọ́n pe lópùrọ́ wọ́n já ohun tí anabisa asalam tó mú wa wọ́n أي كذبوا النبي صلى الله عليه وسلم وقع النبي صلى الله عليه وسلم لقبره واتبعوا ضلالتهم وتلي السنة تنوى لوريه وما دعتهم إليه أهواءهم àti tí ń fẹ́ inú wọn tó ń pè wọ́n sí òun ni wọ́n tẹ̀lé láti máa gbé anabi sàlám ló purọ́ wa kullu amrin min khairin aw sharrin waqi'un bi ahlihi yawm al-qiyamah gbogbo àlámàrí pátá ní oore àbí aburú yóò padà wá lọ bẹ́ni tí ń ṣe lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama inda zuhuri thawabi wal iqab nígbà tí ẹ̀san bá dé ẹni tí ọlọ́run fìyà jẹ ó fìyà jẹ ẹni ọlọ́run san lẹ́san rí fún yóò san san rí fún. àwọn afáàní wa kullu amrin mustaqir wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ay kullu fi dunya sayakteshifu gbogbo àlámàrí ilé ayé gbogbo ẹ̀ lèyàn ò rí wasayantahi ilal jala yóò padà wá parẹ́ ni yóò padà wá tán tí gbogbo èèyàn mọ̀ pé ilé ayé ọ̀run ti tán lóòótọ́ bí wọ́n ṣe ń wí. famahama hawala al-insanu an yukfi shay'an fa innahu sayattadi bó tu lè orí kéèyàn fẹ́ láti máa fi nǹkan pamọ́ nǹkan padà wá hàn náà ni. oore ni aburú ni yóò padà wá hàn náà ni téèyàn bá ń ṣiṣẹ́ eré kan pamọ́ àwọn èèyàn òkùnkùn wá rí ipe wọ̀kúlẹ̀ ìmọ́lú fasayara Allahu so ẹ máa ṣe ọlọ́run ọba òkùnkùn rí sẹ́yìn ànábì náà rí àwọn mùmí nígan òkùnkùn rí pẹ́ ń ṣe so bó ti wulẹ̀ ó jẹ́ iṣẹ́ téèyàn ń ṣe ń ṣe yọ padà wá hàn sáwọn èèyàn oore ni àbá burú ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe wípé likulli naba'in mustaqar wa sawfa ta'lamun gbogbo ìròyìn pátá ó ní ibi tí ó darí sí ó ní um, uh, ìforísọ so gbogbo nǹkan ilé ayé àti ti ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo ẹ̀ ni ó padà wàá hàn sáwọn èèyàn ìdínú tí àwọn afáàmì sì sọ pé èyí ni pé ọlọ́run ọba yóò fi ṣe gbogbo ń kálukú àwọn èèyàn lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó ń rí rẹ̀ àyàfi ẹni ọlọ́run bá bò láṣìírí ńlẹ̀ ayé tó náà sì bò àṣírí ara rẹ̀ lọ́lọ́run ni ó bò àṣírí rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkeyama àmọ́ àwọn ẹni ire àlámàrí yọ padà síbi ire náà ni àwọn ẹni ibú àlámàrí wọn náà yọ padà síbi ibú náà ni ọlọ́run mọ́ fà wá sínú ẹ̀. walaqad ja'ahum minal anba'i ma fihi muzdajar ọlọ́ni walaqad ja'a kufaru quraish min anba'il umamil mukadhiba bi rusuliha ipe akíkà àwọn kèfèrí Makka ìròyìn àwọn al'umma ta kọjá wọn táwọn náà pe ànábì wọn nírọ́ àtòjíṣẹ́ tọ́lọ́wọ́n bá rán sí wọn gbogbo ìròyìn wọn náà ló bá wọn wa ma halla biha min al'adhab àti irú ìjìyà bá fi jẹ wọn wa ma fihi kifayatu li raddihim an kufrihim wa dala àwọn àròyìn lè tó tó fún wa láti jẹ́ pé wọn ò ní pe ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam nírọ́ wọn ò ní pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ wọn ò ní máa lọ nínú ìsìnà tí wọ́n wà tó tó wọn láti gba anabi sallallahu alayhi wa sallam gbọ́ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọn ò gbàgbọ́. sọ àwọn mùṣírikí yìí àwọn ìròyìn àwọn ànábì ọlọ́run ọba tí ó ti kọjá àti àwọn èèyàn wọn tí wọ́n pè ọ̀rọ̀ wọn nírọ́ gbogbo ẹ̀ náà ni àwọn náà mà ṣùgbọ́n gbogbo ẹ̀yìn kò sí wọn láǹfààní kankan ọlọ́run ni wa ma tughni al-ayatu wan-nudhuru an qawmin la yu'minun ipe àmì tá a mú wa àbí ìkìlọ̀ tá wọn lọ kò ní sàǹfààní fáwọn tí ò ní gbàgbọ́ kò ní sàǹfààní kankan fún wọn so ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ìdẹ̀ra àti ní'mà tọ́lọ́run ọba ṣe fún wa tó fi wá ẹ̀sìn Islam torí pé kò sí ní'mà kan tó tóbi tó ní'mà ìfimànà tọ́lọ́run ọba fi wá mọ̀nà ọlọ́run ọba kó má ṣì wá lọ́nà àmọ́ àwọn mùṣírìkì Mẹ́kà laqad jā'ahum min al-anbā'i mā fīhi àwọn oríṣiríṣi àwọn ìròyìn ló ti wá bá wọn léè tó tó fún wọn láti bẹ̀rù léè tó tó fún wọn láti sí wọn lọ́wọ́ tí wọ́n ń ṣe léè tó tó fún wọn ní wáàzí bàtò ti bẹ́ẹ̀ náà lam yastajibu litilkal mawa'id wọn ò gbọ́ àwọn wáàzí tí wọ́n ṣe fún wọn qalu sihrun mustamir wọ́n ní síhìrì ni léè tó yẹ pé kò sígbà tí ò ní parun. Ah, ọlọ́run ọba ó kúkú ti ròyìn pé wọn ò ní gbàgbọ́ oni walau nazzalna alayka kitaban fi qirtasin falamasuhu bi aydihim laqala alladhina kafaru in hadha illa sihrun mubin ìbá tiẹ̀ jẹ́ pé kùránì ọ̀hún gan asọ̀kalẹ̀ ni tí wọ́n ń rí tí ń sọ̀kalẹ̀ bọ́ ọba yìí tí wọ́n sì sí tí wọ́n rí pé wọ́n ti kọ gbogbo ohun tó nínú ẹ̀ wọ́n ti kọ sínú ẹ̀ tí wọ́n fọwọ́ wọn kàn án tí èsì ọ̀jọ́ sí ìrìnwájú wọn laqalu laqala alladhina kafaru in hadha illa sihrun mubin àwọn kèfèrí ni wọ́n ni a ah, oríjìnà sí ìrì lélẹ̀ kò sí sí ìrì tó tó lè mọ́ kí wọ́n rí kí tíra ọmọ sọ̀kalẹ̀ bọ̀ báyìí kó sì sọ̀kalẹ̀ níwájú wọn kí wọ́n fọwọ́ kan wọ́n rí pé tíra ni nǹkan wà nínú ẹ̀ ní kíkọ́ọ́lẹ̀ wọn ò ní gbàgbọ́ ọlọ́run sọ ń bomi pé walau annana nazzalna ilayhimul malaika wa kallamahumul mauta wa hasharna alayhim kulla shay'in qubulan ma kanu liyu'minu illa an yasha Allah kódà kọ́ yẹ pé màláìkà ní ń sọ̀kalẹ̀ ẹbọ tí wọ́n rí báyìí pẹ̀lú ìyẹ́ rẹ̀ kọ́ yẹ pé òkú náà wá dìde ń bá wọn sọ̀rọ̀ kọ́ yẹ pé gbogbo àwọn nǹkan tó ti kúnnú lẹ̀ látún wá jí wọn dìde kún dìde wájú wọn báyìí ma lè mìnú wọn ò ní gbàgbọ́ illa an yasha àyàfi tí ọlọ́run bá tó bá wu ọlọ́run lókù inú wọn tó gbàgbọ́ so a ó rí pé ẹnìkan ò ní agbára ìmọ̀nà àfi ẹnu ọlọ́run bá fi mọ̀nà ọlọ́run bá má ṣì wà lọ́nà ọlọ́run ní innal ladhina haqqat alayhim kalimatu rabbika la yu'minun walaw ja'atuhum kulla ayatin hatta yarawu al'adhaba al'alim ipe gbogbo àwọn tí ọlọ́run ọba tó ti àkọọ́lẹ̀ ti gbẹ lórí wọn ipe kèfèrí ni wọn kèfèrí ni wọn ó sì kúlé lórí la yu'minun wọn ò ní wọn ò ní gbàgbọ́ bó ti wulẹ̀ orí gbogbo ń tẹ́ ìbámu wá nínú àyà wọn ò ní gbàgbọ́ àyàfi tí wọ́n bá rí ìyà lójú wọn báyìí. nam ọlọ́ni hikmatum balighatun fama tughni nudhur ipe èyí ni pé hadha alqur'an alladhi ja'ahum hikmatun azima èyí ni pé alqur'ani tí ó wá bá wọn yìí ọgbọ́n ni tó tóbi hikma ńlá ni fa ayyu shay'in tughni nudhur èwo ni ó tún wá ṣe ìkìlọ̀ fún wọn lẹ́yìn alqur'ani kuma irú ọgbọ́n báyìí tó wá bá wọn tí wọn ò gbàgbọ́ èwo lẹ́tùn wá mú wá tí wọ́n gbàgbọ́ bẹ̀tì tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n gbọ́n rí kúrò wọn ò gbàgbọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ní wa ma tughni al-ayatu wan-nudhur 'ani al-qawmi la yu'minun ọlọ́run ni fatawalla 'anhum yawma yad'u ad-da'i ila shay'in nukur so síjú kúò lọ́dọ̀ wọn má bìkítà pẹ̀lú wọn mọ́dàmú ara rẹ lórí wọn dúró de ọjọ́ táwọn gan dúró de fa'arid anhum ayyuha rasul wa nabi sallallahu alaihi wasallam ẹni pé gbójú kò lára wọn fi wọn lẹ̀ mọ́dàmú ara rẹ wantadhir bihim yawman azima ẹjọ́ máa dúró de ọjọ́ ńlá ni tí ń bọ̀ wá yawma yad'u al-malak bi nafkhihi fil lọ́jọ́ tí màláíkà tí ó pèpè níbi pé yóò fan ìhó ila amrin fadhi'in munkir tí ó pèpè wá síbi àlámàrí tó tóbi àlámàrí tí ń sẹ́rù bàyàn wa huwa mawqiful hisab ó ní ọjọ́ ìṣirò ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama àyà yìí afadat fikhan ẹni pé a rí àgbọ́yé kan nú ẹ̀ ó ní pé tọ́lọ̀ ṣe wá ní àdáyé ẹni tí ń pèpè wá sí ojú ọ̀nà ọlọ́run ọba kó wá jẹ́ pé àwọn tá à ń pè a pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n wọn ò gbọ́ lọ́ra pé à ń pè wọ́n nì wọ́n á bẹ̀rẹ̀ sí í bú ohun tá à ń pèpè lọ síbẹ̀ wọ́n ń bú ohun tí ẹni tí ń pè wọ́n wọ́n ń bú ọlọ́run wọ́n ń bú ànábì sallallahu alayhi wa sallam wọ́n ń bú wọ́n tó ń pèpè wọn náà wọ́n tó ń mú ẹ̀sìn ọlọ́run ọba so ní àsìkò yẹn ó ti wá tó kéèyàn ó fi wọ́n lẹ̀ téèyàn bá fi wọ́n lẹ̀ lásìkò yẹn kò sẹ́sẹ̀ torí pé ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam fatawalla anhum fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ torí pé wọn ò ní gbàgbọ́ bó ti wulẹ̀ orí so èyí ni pé tá a bá ń pèyàn ẹnìkan ní àwọn àjọ kan ní àwọn àlùmọ̀ kan ní làwọn ń pè wọ́n ká pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n gbọ́ tó bá yẹ pé wọ́n máa lórí àìgbọ́ ni a ní àǹfààní àti fi wọ́n sílẹ̀ a continue àti máa pè wọ́n ni ṣùgbọ́n tó bá wá jẹ́ pé wọ́n mọ̀ wá bú ọlọ́run wọ́n mọ̀ bú ẹ̀sìn ọlọ́run wọ́n mọ̀ bú ànábì ọlọ́run tọ̀ wọ́n tún wá máa fi aburú kẹ́ntì ń pè wọ́n tọ̀ lásìkò náà kò sí aburú tí èèyàn bá fi wọ́n lẹ̀ torí pé ọlọ́run ní fatawalla anhum fama anta bimalum fi wọ́n lẹ̀ àní bí ọ́ lè iṣẹ́ wọn àní sí àsì ní bú ọ lórí pé ó fi wọ́n lẹ̀ ọlọ́run ní fa'arid anhum wa tawakkal ala Allah fi wọ́n lẹ̀ kó gbẹ́kẹ̀ lọ́lọ́run wa ọlọ́run ni yá ayọ̀ alladhina amanu alaykum anfusakum la yadurrukum man dalla idha ihtadaytum ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ mójútó ọ̀rọ̀ ara yín ẹ fà wọn yòó lẹ̀ tí wọn ò ní gbàgbọ́ ẹni ó ṣìnà wọn ò lè ṣàbúrú kankan pẹ̀lú yín pẹ̀lú ìsìn wọn tó bá ti jẹ́ pé ìyẹn wà lójú ọ̀nà so ẹ̀yin ẹ dúró lórí ọ̀nà tẹ́ ẹ wà ẹ fi wọ́n lẹ̀ ẹ má kù ṣe bìkítà pẹ̀lú wọn so eléyìí ni ohun tí a gbọ́ yẹn ń bí táwọn afáàsì sọ̀rọ̀ lórí ẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tí ń bá ń pèpè lọ sí ọ̀dọ̀ sí tó ń pèyàn wá sí ojú ọ̀nà ọlọ́run tó yẹ pé apèépèépè kò dáhùn ó tún wá ń bú ẹ̀sìn ó ń bú ọlọ́run ó ń bú ẹni tí ó ń pè ó ń fa burú kan lásìgbà náà tó bá fi ilẹ̀ kò sa burú nù ẹ̀ ọlọ́run ni yawma yad'u ad-da'i ila shay'in mo sì ń rìkọ́ọ̀dì ni ò jẹ́ kí n fẹ́ pa ó ti dandan kí n pa báyìí. náà ọlọ́ni wọ́ntẹ́bìrì bíhìm ila yawmin dúó dè wọ́n di ọjọ́ kan yẹ́dùrú fíhì dáa tí olùpèpè tí ó pèpè ila amrin azim wá síbi àlámàrí tó tóbi àlámàrí tó yẹ pé ọmọ kéékèèké wọ́n sì máa ewu lórí. yawma yaj'alu al-wildana shiba ọjọ́ tẹ́ pé yóò jẹ́ kọ́mọ kékeré ó ewu lórí ẹ ní ọjọ́ tẹ́ pé obìnrin tí ó gbé ọmọ ẹ dání yóò sì sọ ọmọ náà nù yóò máa gbọ́ ń fọmọ ni kò sí tí ó gbọmọ ọjọ́ jẹ́ pé àsìkò ní tí ìtò fáboyún tí ó fi bímọ nú ẹ̀ ọlọ́ni tadhhalu yawma tadhhalu kullu murdi'atin amma arda'at wa tada'u kullu dhati amlin hamlaha wa tara an-nasa sukara tó ẹ́ rí àwọn èèyàn tó sì máa púpọ̀ tí bígbà pé ń kálukú wọn mutí tó ń kálukú wọn máa kọlu ń kálukú wa ma hum bisukara kì í ṣe pé wọ́n mutí walakinna adhaballahi shadid torí ìjìyà ọlọ́run ọba ló tóbi ó ní òjé wọn máa tún ṣe máa ó ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọjọ́ tí ọjọ́ àkójọ ọjọ́ tí a ṣe ìṣirò iṣẹ́ ọlọ́run ọba kó ṣe ìṣirò wa ní sọ́ọ́kì. tó àyà ni yawma yad'u da'i ila shay'in nukur lọ́jọ́ tí olùpèpè ó pèpè tá lólùpèpè ọ̀hún tani àdáì eléwo lólùpèpè náà àáfà sọ̀rọ̀ oríṣi mẹ́ta àwọn kan ní huwa allahu subhanahu wa ta'ala wọ́n ní olùpèpè ọ̀hún ni ọlọ́run ọba ẹni ọba ní olùpèpè lọ́lọ́run kò kúkú ṣàṣìṣe torí pé bí màláìkà bá pè màláìkà ò ní pèpè láìṣe pẹ̀lú àṣẹ lọ́wọ́n ọba torí gbogbo àlámọ̀rí ń jọ́nà tọ́ lọ́wọ́n ọba nìkan so ni bó tilẹ̀ jẹ́ pé láti ilẹ̀ wá náà àwọn màláìkà ọlọ́run ṣe nǹkan kan láìsí àṣẹ ọlọ́run ọba lórí ẹ̀ àwọn kan ní màláìkà kan ni lọ́lọ́run dá fún ìpèpè náà lásán iṣẹ́ tiẹ̀ nu àwọn kan ní ẹni tí ó pèpè wọn ní Israfil alayhi salam wọ́n ní òun ni ó ṣe ìpèpè náà eléyìí fi hàn pé òun ni ìpèpè ọ̀hún ó pín sórí kí méjì èyí tá a fan ọ yàtọ̀ sí èyí tá pèpè. sọ ọlọ́ni khushan absaruhum. يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر ذليلة أبصارهم ببوجوا يوا يولكوكو ojú oǹkálùkù ó dúdú fún ìbẹ̀rù àtójó wọ́n máa dìde láti fíntì sáàrì gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lọ àti ìyára wọn ẹ rò pé jarodun ẹ pé jarod kòkòrò kan ni wọ́n ń pè ní lotus àbí nǹkan mo wò ó àwọn kan ni wọ́n ń pè ní caterpillar mi ò sá ma kòkòrò náà ó ní jarod àbí kọ́ pé jarod yìí gan ni àwọn fara ọ̀kan wà nínú ẹ̀ tó yẹ pé ọ̀nà farash ọlọ́nsọ ní suratul qari'a farash al-mabthuf ok so wọ́n máa jáde gẹ́gẹ́ bí ẹ̀dá yẹn ni ó fi hàn pé fàárà ni torí pé wọ́n máa fò lókè àfáàní muntashiru fil afaq wọ́n máa fò lókè musri'ina ila ma du'u ilayhi wọ́n máa sáré lọ síbi tí wọ́n pè wọ́n sí yakulu kafirun àwọn kẹfẹ́rí ọmọ sọ pé hadha yawmun asir èyí ni pé yawmun shadid ọjọ́ ọjọ́ ọjọ́ tó le lọ́jọ́ òní yọ ẹ̀ ọjọ́ yìí ọjọ́ tó le ni. àyà méjèèjì àkọ́kọ́ nù ẹ̀ ni pé anna nasa yakhrujuna min quburihim ó fi yé pé àwọn èèyàn wọ́n máa jáde láti kábàrí wọn pẹ̀lú eré òǹkálùkù wọn máa yára lọ síbi tí ń lọ ọwọ́ nu àyà mi tọ́lọ̀ ni wọn fi hàn fi sóòr fa ìdáhùn minal àjìdáfi ìlà rọ́bìhìm yẹnsilun nígbà tí a bá fọn ìhó lẹ́ẹ̀rí tó ń kálukú ọ dìde láti kábàrí wọn lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba yẹsàrún wọ́n máa yára ọlọ́ni yawma yakhrujuna minal ajdasi sira'an ka'annahum ila nusubin yufidun lọ́jọ́ tí wọ́n jáde láti kábàrí wọn tí wọ́n máa yára wọ́n ẹ̀rọ pé wọ́n ń yára lọ síbi ìjọsìn ẹbọ wọn tí wọ́n máa ń ṣe ni ṣe é mọ̀ pé àwọn ẹlẹ́bọ nígbà tí wọ́n bá ń jáde lọ láàárọ̀ kùtùkùtù lọ di ìdí ẹbọ wọn wọ́n máa lọ níbi ìgbà wọn lé wọn. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa lọ síbi tí a ti ṣe ìdájọ́ fún wọn níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmọ̀ lẹ́yìn ìgbà wọn bá dìde láti kábàrí wọn ìbomi ọlọ́ni yawma tashaqqaqul ardu anhum sira'a dhalika hashrun alayna yasir lọ́jọ́ tí ilẹ̀ ọ̀ yanu táwọn náà wàá jáde pẹ̀lú pẹ̀lú pẹ̀lú eré ọjọ́ náà ọjọ́ náà la ṣe lákó wọn jọ ìkójọ tó yẹ pé ó rọrùn fún wa kì í ṣe tó tó tó tó burú kéèyàn ò tó kọ aráàlú ìpátá kéèyàn tó kó aráàlú ìjọ sí àyè kan yọọ mọ̀ ṣe wàhálà o àbí ò ní ṣe ká ní gbogbo èèyàn tó wà ń lu ìpátá wọ́n wà lọ dúró sórí ilẹ̀ kan wọ́n kó jọ tí a sì rí nivom ẹni pé tí ò ní sí ariwo tí ò ní sí nǹkan kan <laughs> iṣẹ́ ńlá kọ́ lèyìn ó ṣe ṣùgbọ́n ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama gbogbo ilé ayé pátá lọ́wọ́ kó sórí ilẹ̀ ẹyọ kan. bákan náà nínú àyà yìí a rí i pé annan nasa yusri'una ila da àwọn èèyàn wọ́n ń sáré lọ jẹ́ ìpè tó pè wọ́n ìpè tí wọ́n ti ń pè wọ́n lé ayé tí wọ́n dáhùn ó ní wọ́n ń sáré lọ láti lọ dáhùn ìpè náà rọ́lọ́ ní wa min ayatihi an taquma as-sama'u wal-ard an taquma as-sama'u thumma idha da'akum da'watan min al-ardi idha antum takhrujun wà nù àmì ọlọ́run tọ́lọ̀ ń bó ṣe gbé sánmà àti ilẹ̀ tó bó ṣe gbé dúró pẹ̀lú àṣẹ rẹ̀ bẹ́ẹ̀ náà ni pẹ̀lú àṣẹ rẹ̀ lọ́lọ́run ó pè yín ní pé ẹyọ kan tó yẹ pé gbogbo yẹn wà máa bọ̀ wá tó yẹ pé ó ń kálukú máa jáde láti kábàárì rẹ̀ so eléyìí ohun tó rọrùn ni fún ọlọ́run ọba wa nufikha fi ssur fasa'iqa man fi ssamawati wa man fi al إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينتظرون nígbà tí a bá fan ìhó alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó wà lórí ilẹ̀ ayé pátá àtẹni wà ń sánmọ̀ gbogbo wọn ni wọ́n kú lọ wọ́n kú dálẹ̀ àyàfi àwọn tí ọlọ́run ọba bá fẹ́ olókù nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn àfáà àwọn ọ̀rọ̀ míì wọn láwọn màláìka ọlọ́run wọn ní màláìka Jibril ni wọ́n ní àlàáràṣẹ ọlọ́run ni àtàwọn oríṣiríṣi àwọn nǹkan mi ọlọ́run sáni gbogbo ohun tí ń bẹ ń sánmà àti ilẹ̀ gbogbo ọ̀nà wọn kú dálẹ̀ àyàfi ẹni ọlọ́run bá wù lókù. thumma nufikha fihi ukhra ìgbà náà láti wá fọn ìhó míì fa idha hum qiyamun yantadhirun ni gbogbo wọn bá wọn wà dúó wọn dúó de ìdájọ́. sọlẹ̀ ó ṣàlàyé lórí ìhó méjì tá a fún àkọ́kọ́ ó ní nafku asa'ik èyí tó pé àwọn èèyàn ó so ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tí wọ́n dìde tó ń kálukú lọ síbi tí ọlọ́run ti ṣe ìdájọ́ àǹfààní kẹta nínú àyà ni pé kayfa yajma'u bayna gbóò láti fẹ́ pa ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé ka'annahum jaradun muntashir àti ọlọ́run ọba tó ní yawma yakunu an-nasu kal-farashi al-mabthuth ohun tí àwọn afa mú wá ń bi ni pé àkọ́kọ́ ó ní pé intishar ó ní pé ìkójọ farash wọ́n ní àti ìkójọ jarod ó yàtọ̀ torí pé farash yẹn ní gbogbo ìgbà àwọn wọ́n máa ń lọ pẹ̀lú kò sí èyí ni pé wọ́n yé lọ pẹ̀lú ètò àwọn èyí lọ pẹ̀lú ètò òǹkọ́lùkù eléyọ̀ gbà bí eléyọ̀ gbà òun eléyọ̀ gbà òun so tóbi jẹ́ pé tí wọ́n bá ń fò báyìí nígbà tí òjò bá rọ̀ tí àwọn fàárà yẹn tí wọ́n bá ń fò ẹ rí i pé wọ́n mọ̀ fò mára wọn ni omi ò fi lọ bọ́ sínú náà eléyìí ọ wà nù eré táwọn èèyàn ṣàǹjọ gbẹ̀ǹdẹ̀ àlìkẹ́yàmà tó yẹ pé wọ́n mọ̀ wọnú ara wọn tó kálukú ní máa bó èwo ni ó ṣe nú ẹ̀ tẹ́lẹ̀ ọkọlù eléyìí ọlọ́ọ̀kọlù eléyìí kò ní ilé òǹkàlù kò ní máa àlámàrí wo lọ́wọ́ nù ẹ̀ bákan náà ni pé aljarod àwọn tí wọn táwọn bá ń lọ wọn ní ètò níbi lílọ wọn máa ń lọ straight ni so ọlọ́run ní lóòjọ́ gbèǹdé alkiyama tí a bá rí àwọn èèyàn tí wọ́n ń lọ àfi ìgbà tó pé bí ìgbà tó pé jarod ni jarod dẹ̀ ni àwọn máa ń lọ pẹ̀lú intidom ni pẹ̀lú ètò ọlọ́run sì tún ní yakunu nasu kal farash al mabthuth àwọn èèyàn wọn ẹ máa rí wọn bí ìgbà tó yẹ pé farash ní ta fọ́n sókè wọ́n ní ìlọ tiwọn náà àbí fífò wọn eléyìí wọn ò ní nìrọ́m tó máa ń lọ àwọn máa ń lọ ní yàtọ̀ yàtọ̀ ni so bóò láti fẹ́ pa méjèèjì pọ̀ so ìdáhùn àwọn afáà ni pé ìpè náà ìpè méjì ni alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní èyí tá pèpè tí ó ń kálukú ó máa jáde bọ̀ láti inú kábàrí ẹ̀ eléyìí wọ́n ń lọ jẹ́pè ni so gbogbo ibi tí ìpèyìn ti wá ibẹ̀ náà wọ́n máa lọ kò sẹ́nìkan tí wọ́n máa lọ ẹ̀yìn kódà kò sẹ́ni tí ó wọ ẹ̀gbẹ́ wò sí wọ́n léyìn kódà kò ní í wọ ẹ̀gbẹ́ kò ní í sí torí ọlọ́wọ́ba tó ní yawma idhin yattabi'una ad-da'iya la iwaja lahu. وخاشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا lọ́jọ́ náà wọ́n máa lọ síbi ìpinnu láti lọ jẹ́ pé náà kódà wọn ò ní rìn ní ní ní bend-bend wọ́n máa lọ straight ní síbi ibi tí wọ́n ti gbọ́ ìpè yẹn gbogbo ohun pátáǹgbà náà ni ó sì dá ilé kò sẹ́ńtì ó sọ̀rọ̀ kò sí nǹkan kan tẹ́ ẹ máa gbọ́ táwọn èèyàn máa wí ń jọ́ ẹ kàn máa ó ń kálukú ó dá ilé yín lọ wọ́n lélẹ̀ ò ní èyí tí àwọn èèyàn máa lọ gẹ́gẹ́ bí jarod ṣùgbọ́n èyí tí wọ́n máa lọ rí farash ò ní lẹ́yìn ìgbà tí òǹkálùkù tó ti gba ìwé ọwọ́ rẹ̀ tán tí wọ́n wọn iṣẹ́ òǹkálùkù lẹ́yìn ìgbà tí wọ́n pè wọ́n pé tọ̀ ọ́yá ẹgorí ìṣèrántí ẹ̀ òǹkálùkù wa máa lọ sí àyè rẹ̀ wọ́n nígbà náà lẹ́ẹ̀rí tí ẹ̀mí tí ó fò kúrò lára èèyàn tẹ́lẹ̀mí ọ lọ dúró ní mọ̀gòmọ̀gògòrò wọn tẹ́ pé òǹkálùkù ò ní ma ibi tí ó gbà ibo lọ fẹ́ sá lọ nítorí pé ìwé rẹ̀ ó ti fi hàn ó fi àyè rẹ̀ hàn tẹ́ mọ̀ pé tí wọ́n bá ní káwá gba ẹ̀bùn wọ́n á ní ọ̀yà ẹ̀tò tẹ́ mọ̀ ọmọ yọ ọmọ sáré pé òun fẹ́ òun fẹ́ tò síwájú ni ṣùgbọ́n tó bá yẹ pé ibi ìjìyà ni ẹ̀rọ pọ́n kálukú ọmọ àfàsẹ́yìn ní rẹ́ tí ó tò síwájú ilé ọmọ lọ báyìí ilé ọmọ lọ báyìí so lásìkò náà òun kálukú ti máa kí ni ibùgbé rẹ̀ ìgbàyàn ni máa lọ bíi farosh. wọ́n ní ọlọ́run ni pé yuhsharu nnasu yawma alqiyamati hufatan uratan ghurla àdẹ́bùsà àṣálà ní lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn èèyàn wọn ọlọ́run ó jí wọn dé láì sí bàtà lẹ́sẹ̀ kò sí fìlà lórí kò sẹ́wù lára ònkálukú wà gẹ́gẹ́ bí a ti bí wọ́n ní ní Aisha radiyallahu anha ló wá bí àdẹ́bùsà àṣálà pé ìwọ ànábì ọlọ́run àwọn ọkùnrin àtobìnrin ìjẹ́wọ̀n wa ní máa wora wọn bíi anabi sallallahu alaihi wasallam ni ya aisha al'amru ashaddu min hadha ashaddu min an yanzura ba'dhum ila ba'd ah, alámọ̀rin tó jìbó tó ju bí tó ń wo lọ kò eléwo ni ó tiẹ̀ wá rí òwò ẹnìkan ẹnìkan ò rẹ́nìkan jọ́nà yawma yafirru al-mar'u min akhi wa ummihi wa abi wa sahibatihi wa bani li kulli imri'in minhum yawma idhin sha'nun yughni òǹkálukú gbogbo ẹ̀ títí tí ẹ tó ta ni ọmọ wẹ nìkan ọjọ́ tí ọmọ ọ̀sà fún bàbá tí bàbá ọ̀sà fún mẹ́ ọjọ́ tí ìyàwó ọ̀sà fọkọtọkọ náà ọ̀sà fún ìyàwó ẹ̀ eléwo ni o tètè eléwo ni o tó so wọ́n ní ọjọ́ náà lásìkò yẹn ni irú nǹkan báyẹn ó ṣẹlẹ̀ nígbà tó ń kálukú tó bá ti mọ ààyè rẹ̀ so ọlọ́ni fadhalika yawma idhin yawmun asir ọjọ́ náà ọjọ́ tó le koko ni àwọn àfáà béèrè ọlọ́run ni alal kafirina ghayru yasir lórí àwọn kèfèrí kò ní í dẹkùn nígbàtà lọ́jọ́ náà ọjọ́ tó le koko ni ta tún wá ní lórí àwọn kèfèrí o kò ní í sí dẹkùn kankan fún wọn ẹni pé kò ní wà zizi fún wọn so èwo la fẹ́ múlò nù ẹ̀ so èyí ń fi hàn pé àkọ́kọ́ ta ní ọjọ́ náà ọjọ́ tó le ni orí ta ni ó le fún sáwọn mùsùlùmí náà wà nù wọn àbí sáwọn múmìnì náà wà nù wọn sọjá sáwọn náà ọjọ́ náà ó le fún wọn àwọn ní bẹ́ẹ̀ ni ọjọ́ yóò lè fún gbogbo ń kálukú ṣùgbọ́n táwọn kèfèrí kò ní dẹkùn pẹ́ẹ̀pẹ́ torí pé yóò le koko fún àwọn líle koko wọn àmì ẹ̀ ni pé tí wọ́n yóò máa bẹ pẹ̀lú wọn gbére ni ṣùgbọ́n àwọn ti múmi ní fún àsìkò kan ni tásìkò ń bá sì ti kọjá ọtán ẹni àkàndùnmú lóru tí ó sùn mọ́jú tí eh, eh, eh, ìdun àkàndùn tó lọ láàárọ̀ ṣé yóò rántí òru mọ́ kò ní rántí ṣùgbọ́n ẹni àkàndùn mú lóru tí ò sùn tí ò sì tún sùn ní ìmọ̀jú ńkọ́ eléyìí lọ́wọ́ mọ̀ pé iyọ̀ dùn bẹ́ẹ̀. so ìdí inú tó fi jẹ́ pé yóò le koko fún kèfèrí torí pé wàhálà yìí yóò máa wà pẹ̀lú wọn ní gbére ni. Uh, kì í ṣe pé lẹ́yìn ìgbà wọn ti wá wọ oníkálukú ti wọ ayé ẹ̀ wọ́n wàá sinmi mùsùlùmí kan ni ó sinmi nínú àlìjẹ́nà rẹ̀ ṣùgbọ́n kèfèrí òun ò ní sinmi kan yóò máa jìyà ńlọ ni torí pé èyí tí bá nínú iná ó tún le koko ju ti èyí ó rí ní ọjọ́ tá a ṣèṣì rò gan so ìdí nu ti ọlọ́run fi ní alal káfírí iná kankan ìrù yẹ̀sìr kò ní í sí dẹ̀kun torí pé ìdẹ̀kun wà fún kèfèrí ìdẹ̀kun wà fún múmi ni kò ní í sí fún kèfèrí ìdínú tí a fi mú àdìsí Aisha wa tí tánàbí ni ó ń kálukú wá jí wọn dé níhòhò kò sí bàtà kò sí fìlà lórí kò sásọ lára kódà gan hurla wọn ò dábẹ́fẹ́ nìkan ah, ṣé ọkùnrin àti obìnrin wọn ò ní máa wora wọn bí anábì ní kíni ọjọ́ náà ó le koko jù bá ń lọ kì í ṣe ń tẹ́nìkan lè rẹ́ nìkan so eléyìí ni súra àyà tí a kà níbi súra náà yóò tún wá wọ ìròyìn míì yàtọ̀ sí ètà àti kà kọjá ó ní pé ó fẹ́ sọ̀rọ̀ lórí àwọn àwọn ànábì ọlọ́run tó ti kọjá pẹ̀lú àwọn àlùmà wọn láti fi ṣe àkàwé fún àwọn kèfèrí Mẹ́kà gẹ́gẹ́ bí àwọn ń á sì pé ọ̀rọ̀ ọlọ́run ọba ń rọ́ tọ́lọ̀ ń pa wọ́n run tí àwọn gan ọ̀bẹ̀rù kọ́lọ̀ ń lọ́ máa mọ́ pa wọ́n run gẹ́gẹ́ bí ó ṣe pa wọ́n ti run ọlọ́run á bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn anabi Nuh alayhi salatu wassalam náà ọlọ́run ní kadhabat qablahum qawmu Nuhin fakadhabu abdana wa qalu síwájú àwọn kèfèrí Makka ay kadhabat qabla qawmik síwájú àwọn èèyàn rẹ̀ àwọn àwọn Quraysh ìwà ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam qawmu nuuhin kadhabu abdana nuuhan àwọn ìjọ ànábì nù wọ́n pe ẹrú wa wọ́n pe nírọ́ èyí tí ń ṣe ànábì nù qalu huwa majnun wọ́n á ní wèrè ni wọ́n tẹ̀hẹ̀rúhù wọ́n jágbe máa wọ́n dẹ́rù bá wọ́n ya oríṣiríṣi aburú oríṣiríṣi náà fi kàn bí ànúwá ìlàdà aburú oríṣiríṣi náà fi kàn ànábì nù lórí kíni ìlàmìyàntẹ́yẹ àǹdàwàtì tí ó bá fi ìpè tí ń pè sílẹ̀ àwọn àwọn máa fi ìyà jẹ lóríṣiríṣi so eléyìí òní tí ìjọ ànábì nù tí wọ́n ṣe. wọ́n ní àwọn àfáàní wọ́n ní àwọn ọ̀dẹ̀ ìlú àwọn ni wọ́n máa ń kó jọ tó àwọn akọrin tẹ̀lé ànábì Nuhu lẹ́yìn wọ́n láwọn ọmọ kéékèèké àwọn àgọ̀ oní wọ́n máa ń kó jọ tó máa sọ ànábì Nuhu lóko wọ́n ní kódà gbogbo ìgbẹ́ ẹran àti oríṣiríṣi tó wọn bá bà oní wọ́n máa ń sọ ànábì Nuhu wọ́n máa fi ń sọ wọ́n lù ú débi pé wọ́n dákú ń bọ̀ tají ó ní ìwọ ọlọ́run ọba foríjì àwọn èèyàn mi torí pé wọn ò mọ̀ ni níbi ọlọ́run ni abdana a ó rí i pé mudọ́fún wọ́n mudọ́fún ilé yìí a ṣe ìdọ́fà abd sí nun lóye tó fi hàn pé ọlọ́run ọba ni ẹrú wa èyí ni pé ẹrú ọlọ́run ọba wọ́n ní ìdọ́fà yìí ìdọ́fà àpọ́nlé ni ọlọ́run bá ṣe irú ìjọba inú alukur'ani tó pọ̀ fún àwọn nẹ́bí ọlọ́run pẹ̀lú ànẹ́bí muhammad sallallahu alayhi wa sallam níbi kan ọlọ́run ní wàkùrù abẹ́dẹ̀nà ayub ọlọ́run ní subhana lẹ́bí asra bi abidihi ẹrú rẹ̀ wàkùrù ibadana ibrahim wa ishaq wa yaqub ulil aidi wal absar wọ́n ní ìdọ́fà yìí ìdọ́fà àpọ́nlé ni ìdọ́fà àgbéga torí pé ohun tó tóbi jù lọ́dọ̀ ọlọ́run láti ọ̀dọ̀ àwọn ẹrú ẹ̀ ó ní ìjọsìn fọlọ́run káwá fi ìjọsìn yun ká fi tì sọ́lọ́run nǹkan tó nǹkan tó tó tó tó tóbi ni nǹkan àpọ́nlé ni so ìdínú tí wọ́n fi ní anabisa asẹ́lẹ̀m ó wù ú kí wọ́n pè lórí ẹrú ọlọ́run ju gbogbo ọkàn mi lọ kí wọ́n pè anabisa asẹ́lẹ̀m ní ẹrú ọlọ́run Abdullah ó wù ú ju kí wọ́n pè lórí ọkàn mi lọ torí pé ohun tí ó tóbi jù lọ́dọ̀ ọlọ́run ó ní ìjọsìn rẹ̀ fún àwọn ẹ̀dá rẹ̀ so òun lè ti fi tì sí ọlọ́run so ìdí inú tó fi jẹ́ pé níbí kẹ̀rá àti àbáka ìgbà míì kò sáburú ká dúró ka papọ̀ pé kadhabat qablahum qawmu nuhin fakadhabu abdana wa qalu majnunun wazdujir ṣùgbọ́n ẹni tí ó bá mọ̀ túmọ̀ yóò rò pé wọ̀kọ́lù majinunun wọ̀kọ́lù wasjudi ipe wọ́n sọ pé wèrè wọ́n ti tún sọ pé ìjàgbémọ́ so bẹ́ẹ̀ nǹkan sì ni ìtumọ̀ rẹ̀ torí pé alkaulu ń bí ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ẹnu ó ní majinun ṣùgbọ́n isdijar wọ́n ṣe pẹ̀lú sẹ́ni wọn ò sọ lọ́rọ̀ so ìdí inú tó fi jẹ́ pé توبك كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر so eléyìí ni kìráà tó dáa jù torí pé kìráà ni pẹ̀lú ìtumọ̀ táǹkà qalu majnun wazdujir so wọ́n jágbe ma pẹ̀lú ìjágbe ma lóríṣiríṣi nam fada'a rabbahu anni maghlubun fantasir ó wá pe ọlọ́run ọba rẹ̀ pé wọ́n ọlọ́run ọba o àwọn ẹni báyìí wọ́n ti ṣe ìyànjẹ sí mi wọ́n ti ṣe àbòsí wọ́n ti wọ́n ti wọ́n ti borí mi agbára wọn ju tèmi lọ fantasir ràn mí lọ́wọ́ wọ́n ní fada'a nuhu rabbahu anni da'ifun wọ́n ní dàdẹ́bí nù lọ́wọ́ pe ọlọ́run ọba rẹ̀ pé wọ́n ọlọ́run ọba o mo ti dọ̀lẹ́ o amukọ̀ wọ́mẹ̀tì ha ò la láti bá àwọn àwọn ará bíi mo ti dọ̀lẹ́ láti bá wọn jà torí pé aburú ọ̀rọ̀ wọn ti pọ̀ jù fantasir lè bí ẹ̀kọ́ àbíkà ràn mí lọ́wọ́ pẹ̀lú fífi ìyà jẹ wọ́n ìjìyà látọ̀dọ̀ rẹ̀ fi ràn mí lọ́wọ́ pẹ̀lú rẹ̀ wọ́n ní àdúrà ni kékeré. Ke ṣùgbọ́n àdúrà náà tóbi torí pé ó wá lọ́tọ̀ ẹni tá àyànjẹ ni a sì mọ̀ pé àdúrà ẹni àyànjẹ kò sí gàgá láàrin àdúrà rẹ̀ àti ọlọ́run ọlọ́run ó gbà bẹ́ẹ̀ náà ni anabi sàásánlá ni wa iyaka wa da'wata al fa innahu laysa laha min dunillahi hijaba ipe ẹ àdúrà ẹni àyànjẹ torí pé ẹni àyànjẹ tó bá pe ọlọ́run ọba àdúrà rẹ̀ sí ọlọ́run kò sí ìgágá kankan tí ó bò yọ lọ straight ni ọlọ́run sì gbàdúrà ẹ̀ anabi sàlẹ̀m ó ní àdó àwọn mẹ́ta a kì í dá padà gbígbà ní lọ́dọ̀ ọlọ́run ọba àkọ́kọ́ al-imamu al-adil ó ní aṣíwájú tó ṣe déédéé tó bá gbàdúrà lórí àwọn èèyàn rẹ̀ ọlọ́run ọba ó sì gbàdúrà ẹ̀ wọ́n sọ ìm hátà yúftìl ẹni tí ń gbààwẹ̀ títí ó fi sínú gbogbo àdúrà tó bá gba ọlọ́run sì gbàdúrà rẹ̀ wa da'watul madlum bẹ́ẹ̀ ni àdúrà ẹni àyànjẹ ẹni àyànjẹ yìí kèfèrí ni mọ́mì ni o tó bá ti gbàdúrà tó pọ̀ ọlọ́run pé wọ́n ọlọ́run ràn mí lọ́wọ́ lórí ẹni ọ̀yàn mi jẹ ọlọ́run sì gbàdúrà rẹ̀ so ìyànjẹ yìí ṣe nǹkan kan kékeré ká jìnà sí i anabi sallam ni thalathu da'awati mustajaba la shakka àdúrà mẹ́ta gbígbà ni kò sí iyèméjì nínú ẹ̀ da'watul walid ala waladihi nígbà tí bàbá tó bá ṣẹ́bi lé ọmọ ẹ̀ torí pé ọmọ rẹ̀ ó ṣe tó dùn wọ́n ní ọlọ́run sì gbàdúrà náà wa da'watul madhlum ẹni àyànjẹ tó gbàdúrà lórí ẹni ọ̀yànjẹ ọlọ́run ọba ó sì gbèjà rẹ̀ wa da'watul musafir ẹni tí ń lọ ìrìn àjò ká mú ká ṣàǹfààní pẹ̀lú eléyìí ẹni tí ń lọ ìrìn àjò tó wà lórí àjò yẹn gbogbo ń tó bá bẹ ọlọ́run ọba ọlọ́run ọba sì gbàdúrà rẹ̀ ìdí nu tó pé anabi sàlẹ̀ nígbà tí ó bá lọ sí ìrìn àjò nínú àdúrà rẹ̀ a máa ṣe isti'adha lórí àwọn nǹkan kan nínú ẹ̀ yóò ní wa da'watil madhlum mọ̀ ń wá ìsọ̀ ọ̀wọ́ ọlọ́run ọba kúrò níbi àdúrà ẹni ayẹ̀jẹ́ ẹni pé má jẹ́ ń yẹn nìkankan jẹ́ má sì jẹ́ ẹni mọ́ yẹnjọ́ gbàdúrà lé lórí so kéèyàn bẹ̀rù àdúrà ẹni tí ó yẹn jẹ torí pé àdúrà rẹ̀ ọlọ́run bá gbà so ẹni ọba yẹn jẹ kó sáré lọ dá ìtọ́ yẹn jẹun kó dá padà fún àbí kó lọ bẹ́ síwájú kó tó gbàdúrà lé lórí torí pé nǹkan kékeré kọ́ so anabi nù. No, ọbẹ̀ lọ́wọ́n ọba lórí àwọn èèyàn rẹ̀ torí pé wọ́n yẹn jẹ ọlọ́wọ́n bá sì ràn lọ́wọ́ ọlọ́wọ́n wa ọwọ́ tẹ̀ wọ́n rì ṣé àdúrà ànábì nù só ni kọ́lọ́wọ́n ọba tẹ̀ wọ́n rì ni ṣé òun lọ sọ pé wọ́n ọlọ́wọ́n ọba wa pa àwọn èèyàn mi rẹ́ nàám mo ń bi yín léèrè bẹ́ẹ̀ ni ó kúkú wà nínú àdúrà rẹ̀ torí pé ó ní. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا ìwọ ọlọ́run ọba má ṣe fi ilé kankan lẹ́nu àwọn ilé àwọn kèfèrí kódà bó ṣe ilé ẹyọ kan má fi ilẹ̀ kí ni ìtumọ̀ eyín o ní innaka in tadharhum yudillu ibadak torí pé tó fi wọ́n lẹ̀ gbogbo àwọn ẹrú rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ṣì wọ́n lọ́nà wala yalidu illa kàfà kódà bí wọ́n bá ń bímọ gbogbo àwọn ọmọ tí wọ́n máa bí náà àwọn àwọn ẹni ibú wọn máa bí so ìdínú tọ́lọ́wọ́n bá fi gbàdúrà ẹ̀ wa nuhan idnada min qabl fastajabna lah anabi nuhu nígbà tí ó pe ọlọ́run ọba àwa gbàdúrà rẹ̀ fanajjaynahu wa ahlahu min al-karbil azim àwa fa òun yọ àti àwọn tí wọ́n wà pẹ̀lú ẹnu àwọn èèyàn rẹ̀ àwọn ahl àwọn èèyàn rẹ̀ láwọn tí wọ́n gbàgbọ́ àwa kú wọn kú ònú ìbànújẹ́ tó tóbi èyí ni pé ìparun wa nasarnahu min alqawmi alladhina kadhabu bi ayatina àwa ràn lọ́wọ́ lórí àwọn tí wọ́n pe ọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ innahum kanu qawma su' fa aghraqnahum ajma'in torí pé ẹni ibi ni wọ́n lákòókò wa pa run àwa tẹ̀ rì sínú omi. àyà mi ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم أكيكا أنبي نو أقوى so ìdẹ̀ra ni fún ẹni àpè tó sì dáhùn ó ní ọlọ́run ọba àwa kó wọn yọ òun àtàwọn tí wọ́n wà ní lábẹ́ rẹ̀ nínú àwọn áàlì rẹ̀ tí wọ́n gbàgbọ́ kúrò níbi àwọn ìbànújẹ́ tó tóbi ó ní ìparun wàjàálùnà dhurriyatahu humul baqin àwa fi àwọn dhurriya àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ pẹ̀lú àwọn táwà pẹ̀lú ẹ̀ láwọn mùmínú àwa jẹ́ pé àwọn ni wọ́n kù lórílẹ̀ ayé àwa pa gbogbo tó kù rẹ̀ pátápátá thumma aghraqna al-akharin àwọn tó kù tún wọn sí pẹ̀lú ànábì àwa tẹ̀ wọ́n rì so eléyìí fi hàn pé àdúrà ànábì ìparun ó wà nù tó tọrọ lọ́dọ̀ ọlọrun ọba torí ọlọ́run ní ó ní kọlọ mọ́ fi kan nù wọn. a rí pé kódà aburú ọ̀hún ti tó bó ti tó ìdí inú tí nù tó fi ṣerú àdúrà báyìí torí pé ó ní wọ́n fi ń taburú kan ti ń sọ pé ọlọ́run ọba wọn o wọn ò mọ tí ṣe ní o nígbà tí ọ̀rọ̀ náà wá dé góńgó ọlọ́run salatu wa salam ó béèrè ìparun fún wọn. wọ́n ní ẹ̀rí kejì ó ní pé síwájú kó tó bẹ lọ́n gan fún rẹ̀ ọlọ́run bá ti ṣe wáhàyí fún un pé àwọn wọn ò ní gbàgbọ́ tí wọ́n bá gbàgbọ́ ẹni á pè fún nine hundred and fifty years tí wọ́n gbàgbọ́ a ó rí i pé kò sí ànẹ́bì kan tó pẹ́ nínú àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí ànẹ́bì náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ni àwọn wóró mélòó ni wọ́n gbàgbọ́ bóyá àwọn ẹranko wọ́n fẹ́ pọ̀ ju àwọn èèyàn lọ tí wọ́n gba ànábì nù jẹ́ torí pé àwọn wọnú ọkọ̀ ọmọ rẹ̀ gan fúnra rẹ̀ ọkọ̀ wọn ọ̀wọ́kọ̀ ọlọ́ni wa uhiya ila nuhin annahu lan yu'mina min qawmika illa man qad amana àwa ṣe wáhàyí fún ànábì nù ipe bó ti bẹ́ àlámọ̀rí náà ti jẹ́ ni pé ẹnì kankan nù àwọn èèyàn yìí wọn ò ní gbọ́ ọgbọ́ àyàfà àwọn wúrò mélòó tí wọ́n ti gbọ́ ọgbọ́ nì fàlà tẹ́pítẹ́ is bí màá kánú yẹ fàlùn má ṣe bà ọkàn rẹ jẹ́ lórí tí wọ́n ń ṣe wasna'il fulk bí a'yunina ọ̀yà lọ kọ́ ọkọ̀ ojú omi àwa lákọ̀ bó ṣe ṣe àwa lámójútó láfihàn bó ló ti kàn pẹ̀lú wáhàyí wa láàfihàn bó ló ti kan ọkọ̀ ojú omi náà èyí ni pé bóyá o ní ọkọ̀ ojú omi àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kàn so kò sí sẹ́nìkan tó ti kanrú ẹ̀ rí ọlọ́run ni àwa lákọ̀ bó ti kàn bó ló ti ṣe gbogbo ẹ̀ láti wáyé rẹ̀ fún ọ wala tukhatibni fil ladina zalamu ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ bọ̀ yìí àwọn alábòsí má bá mi sọ̀rọ̀ wọn fi wọ́n lẹ̀ innahum mughraqun àwọn ilé wọn á tẹ̀ wọ́n rí ni. نعم ọlọ́run ni آه، ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض أرض عيونا فالتقى الماء على أمر قد قدر ọlọ́run ni فأجبنا دعاءه أو gba النبي نوح وفتحنا أبواب السماء أو سيلة سما سيلة بماء كثير متدفق kí omi kó máa sọ kó máa rọ̀ láti sánmà lómi tó pọ̀ tí ń dà wọ̀wọ̀wọ̀ tí ò sátẹ́gùn nú ẹ̀ وشققنا الأرض عيونا àwa àwa fa ilẹ̀ ya a ní kómi ó máa jáde wá láti ilẹ̀ náà فالتقى الماء السماء وماء الأرض omi tí ń rọ̀ láti sánmà àti tí ń yọ ńlẹ̀ wọn á papọ̀ wọ́n pàdé lórí ìparun fún àwọn ìjọ ànábì Nuh lórí àlámàrí tá a ti ṣe kàdára rẹ̀ lé pé báwọn náà ni ó sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀san fún wọn a ó rí i pé tí a bá ṣe taswir tí a ṣe ìkìyàn ẹni pé ká wo súra náà a rí pé súra ni tó tóbi balig ni gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe ròyìn rẹ̀ ani ní kí sánmọ̀ ó yanu kómi ó máa dà a ní kílẹ̀ náà kó sán kómi ó máa yọ omi ilẹ̀ àti ti sánmọ̀ wọn á pàdé lórí ìparun àwọn ìjọ ànábì Nuh àyà yìí kò sọ fún wa pé ọjọ́ mélòó ni wọ́n lójó yìí ọ̀rọ̀ omi ń yọ láti ilẹ̀ fún forty days omi tọrọ tí òjò bá rọ̀ nílùú yìí bí ṣe ń rọ̀ náà lọ́sẹ̀ kan ẹ sáwọn èèyàn ò ní parun wọn á ní forty days lòjò fi ń rọ̀ láti sánmà tí òjò tọ́lọ̀ ní munhamir òjò tí ń dà àti omi tó náà ń yọ láti ilẹ̀ fún forty days. torí pé gbogbo ilé ayé pátá lọ́lọ́run fẹ́ parẹ́ ńgbà náà so omi tó yẹ pé ó bo òkè ńlá ó bo mọ́lẹ̀ ẹ̀rí ni pé ọmọ ànábì nù tọkọ̀ tí ò wọ inú ọkọ̀ ànábì nù pé wa kana fi ma'zilin òun ó wà lóun nìkan ó dáyà oni ya bunayya irkab ma'ana ìwọ ọmọ mi máa bọ̀ wá wá wọnú ọkọ̀ pẹ̀lú wa wala takun ma'al kafirin má sì wà pẹ̀lú àwọn kèfèrí wọ̀nyí qala sa'awi ila jabalin ah ah má bàbá tí òjò bá ti pọ̀ jù ń lọ gorí àpáta tó rí hun yàsímù ní mìnàlmà àpáta yọ kò ní jẹ́ kó mi ọkàn mi pẹ́ẹ̀pẹ́ bàbá rẹ̀ sọ pé láàásìmàlì yọ ohun kò sí nǹkan kan tí ó kù lónìí kò sí nǹkan kan tí ó rẹ̀ nìkan lọ lónìí kò sí ibùsá lónìí pẹ́ kò sí níbi àlámọ̀rí ọlọ́run illa man rahim àyàfi ẹni ọlọ́run bá ṣe tó bá ṣàlẹ́sà tó ṣe láàánú tó wọnú ọkọ̀ tá a wà yí báyìí wa hala baynahuma al-mawj nígbà tí omi okùn omi tó dé ó wá yọ òun àtọmọ ẹ̀ fa kana mina al òun náà wá wà nú àwọn tí wọ́n parun ẹni tí ń sọ omi kalẹ̀ látòkè ọlọ́run ọba ni ẹni oníkóní kí omi kọ́ máa yọ láti ilẹ̀ ọlọ́run ọba ni nígbà tí àlámọ̀rí tí ọlọ́run ọba tó fẹ́ ṣe tọ́ tán ọlọ́run wá ní ìwọ omi ìwọ òkè ọya máa máa máa fọn omi rẹ máa fọn mu ìwọ ọlẹ̀ ọya dáwọ́ yíyọ omi rẹ dúró bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ sì dúró lẹ́ẹ̀kan náà ọlọ́ni wàkílà ya ardu bla'i aki wàyá sàmà wàkílì wàgíbọ̀lmáà وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ọlọ́run wa sọ fún ilẹ̀ pé ọya amsik dá omi rẹ dúró ìwọ ọlẹ̀ náà ọya dá omi tó ti ń yọ láti inú rẹ dúró lómi wa dúró gbogbo nǹkan wa lọ steady torí pé àlámọ̀rí tọ́lọ̀ ń fẹ́ ṣèdájọ́ lórí o ti ṣèdájọ́ ẹ̀ kí wá ló kù ó ní ìròyìn àwọn tó wà nù ọkọ̀ bó làwọn ṣe wá rí nígbà táwọn náà lọ dúó àwọn náà lọ dúó lórí àpáta ni wọ́n nígbà wọn wá wà lórí àpáta wọn tí omi dá tí gbogbo ẹ̀ kó tutù wọ́n ní lànàbí nù wá rán nínú àwọn ẹyẹ wọ́n ní ẹyẹ àdàbà ni gẹ́gẹ́ bí wọ́n ti pè é kò sí àdísì kan tó wà sahih lórí ẹ̀ ṣùgbọ́n ìròyìn lásán ni wọ́n nígbà tó wá rán pé lọ́wọ́ orí ilẹ̀ wá fún wa níròyìn tó wà lórí ilẹ̀ wọ́n nígbà ó lọ orí igi zaitun tó dúó orí igi dẹ́bínò tó náà dúó wọ́n wá padà lọ fún ànábì Nuh ní ìró lọ́wọ́ ni a eléyìí fi hàn pé ibi tí a wà yìí èèyàn lè gbé bẹ̀ tí ó sì yè ọ̀yà ẹ̀ sọ̀kalẹ̀ wọ́n á sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ojú omi ọlọ́ni wàhámẹ́lnáhù aláàdáàtì alwáhín wàdúsùr tajiri bi a'yunina jaza'an liman kana kúfìr àwa gbé anabi nuh àtàwọn tí wọ́n wà lórí pẹ̀lú rẹ̀ lórí ọkọ̀ ojú omi dátù alwáhi wa masẹ́ ẹni pé ọkọ̀ ojú omi tó ní àwọn lọ́w àwọn bíi slate tó dẹ́ bíi irú ẹ̀ tí wọ́n máa ń fi aṣọ tí wọ́n máa fi ń ṣe tí wọ́n wàá so máa oní àwọn control atẹ́gùn so ọlọ́run wa ní ìwọ ọkọ̀ máa rìn lórí omi pẹ̀lú sọ èmi ọlọ́run ọba wa aghraqna al-mukadhibin àwa tẹ àwọn tán pé ọ̀rọ̀ ànábì nù àwa tẹ wọ́n rì sínú omi jaza'an lahum ala kufrihim ẹ̀san lórí àìgbọràn wọn tán ṣe ẹ̀san lórí àgbẹ̀rùgbọ̀nrí wọn tán ṣe wantisaran li Nuhi alayhi salam àwa fi eléyìí a fi ṣe ìṣẹ́gun fún ànábì nù. وفي هذا دليل على إثبات صفة العينين لله سبحانه وتعالى آه eléyìí fi hàn pé ìròyìn ọlọ́run ọba ó fi hàn pé ọlọ́run ọba náà lójú ṣùgbọ́n ojú ọlọ́run kì í gọjọ ojú tiwa laysa kamithlihi shay kò sẹ́nì kankan tó jọ ọlọ́run ọba so torí pé ọlọ́run ní bí a'yunina máa rìn lójú wa àwa láàmà sọ ìsọ ní àyà mi ò ní inna lamma tagal ma hamalnakum fil jariya àfáàní ọlọ́ni nígbà tí omi tó pọ̀ agbé ẹ̀yìn ka orí aljariya tí ń ṣe kíni asẹ̀fínà ọkọ̀ ojú omi so wọ́n ní dhatu alwahin wa dusuri yìí ó ìtumọ̀ rẹ̀ ó ní ọkọ̀ ojú omi torí pé nígbà tá a bá bẹ̀rẹ̀ sí tú dhatu alwah wa dusur àwọn ìtumọ̀ tó pọ̀ ní ọ̀wà ṣùgbọ́n bí n ti ọlọ́run bá gbàdé lò ní ọkọ̀ ojú omi ọlọ́run ní fa ǹjẹ́ iná wa ashab sẹ̀fìnà afa òun yọ òun àtàwọn tó wà nínú ọkọ̀ ojú omi ṣògbó àwọn àyà tó wá lórí ìfàyọ ànẹ́bì nù àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ ó fi hàn pé nínú ọkọ̀ ojú omi lọ́lọ́run ti fà wọ́n yọ tí ìbá ṣe pé wọ́n wà nínú ọkọ̀ ojú omi ni àwọn náà bá parun ọlọ́run ní wa ayatul anna hamalna dhurriyatahum fil fulkil mashhun wípé àmì ni fún yín ẹ̀yin tẹ́ wá lẹ́yìn wọn wípé a gbé wọn ka ọkọ̀ orí omi nígbà tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi al-mashhun tí wọ́n kún fọ́fọ́ pẹ̀lú àwọn ẹ̀dá lóríṣiríṣi. Ah, yóò dà kí a parí ọ̀rọ̀ ah, ọ̀rọ̀ ànábì Nuhu síwájú ká tó ká tíra lẹ̀ lónìí ó ní àwọn kankan tí ó yẹ ká mọ̀ níbí ó ní pé àwọn tó wà ní orí ilẹ̀ ń gbà yẹn síwájú ìparun ìjọ ànábì Nuhu láti ìṣẹ̀dá ànábì Adam kó tó di ìgbà ànábì Nuhu gbogbo wọn pátá mùsùlùmí ni wọn kò sí kèfèrí nínú wọn gbogbo wọn kátá mùsùlùmí àti múmìnì ni wọ́n kèfèrí kan ò sí nù wọn so nínú ìjọ ànábì nù ibẹ̀ làwọn kèfèrí ti bẹ̀rẹ̀ àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sin ẹ wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹbọ sọ́lọ́run wọ́n bẹ̀rẹ̀ sí sin òòṣà àtẹ̀rẹ́ ọlọ́run wa rán ànábì nù sí wọn èyí fi hàn pé ànábì nù alayhi salatu wa ó ní àkọ́kọ́ òjíṣẹ́ ó ní awwalu rusul ó ní òjíṣẹ́ àkọ́kọ́ torí pé ọlọ́run ní kana nasu illa ummatan wahidatan fakhtalafu àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n jẹ́ àlùmọ̀ ẹyọ kan èyí ni pé wọ́n wà lórí ẹ̀sìn kan kó tó di pé wọ́n yapa ọlọ́run ní kana nasu ummatan wahidatan faba'atha Allahu an-nabiyyina mubashirina wa mundhirin àwọn èèyàn wọ́n wà lórí ẹ̀sìn ẹyọ kan ṣoṣo fẹ́tẹ̀lẹ̀fù wọ́n wá yapa ìgbà náà la ṣẹ̀ṣẹ̀ wá rán òjíṣẹ́ ànábì àti òjíṣẹ́ sí wọn torí àti máa fún wọn ní ìró fáwọn tí wọ́n bá wà lórí ọ̀nà àti àwọn tí wọ́n sì náà yún káàtì láti máa fún wọn ní ìdẹ́rùbà àti ìkìlọ̀ so eléyìí fi pé nígbà tó pé ànábì nù ó ní òjíṣẹ́ àkọ́kọ́ síwájú rẹ̀ síwájú ìjọ rẹ̀ kò sí ẹnìkankan tó ṣẹbọ sọ́lọ́run ọba gbogbo wọn mùsùlùmí ni wọ́n ń gbà náà so eré ni alhakíkọ tí a fẹ́ ká mọ̀ ń bí torí pé àwọn kan wọ́n máa ń ṣèbéèrè èyí tó rárá rújú díẹ̀ tó yẹ pé àáfàá mi yóò fẹ́ ṣe kíní kó tó rí pé ó dáhùn torí pé irú ìbéèrè báyìí wọ́n bi àfa àgbà yìí Zakir Naik lórí ẹ̀ pé ṣé ọlọ́run bá wá ṣàbòsí fún àwọn èèyàn yòókù ni nígbà yẹn ní Islam nìkan lọ́nà tó sì yẹ pé Islam yìí ànábì rẹ̀ òun wá láti inú àwọn àjọ lárúbáwá lọ́ọ̀kan lọ́hùn tí wọn ò súnmọ́ wa tó gbogbo àwọn èèyàn tiwa tí wọ́n wà lórí ẹ̀sìn Hindu yìí báyìí ní ìsìn sọ́nà ọ̀sàbòsí sáwọn táwọn ò sì mọ̀ nípa ànábì tẹ̀ ń sọ yìí àbí àwọn èyí tó ti wá wá láyé síwájú kí ànábì ọ̀hún gan tó dé ń kọ́ sáwọn ilé náà gbogbo wọn lọ́lọ́wọ́ dà sí ná so téèyàn ọba sa ṣe irú àlàyé fún yọ fẹ́ gbani yọ fẹ́ gbani lómi mu so àyàfi ẹni tí ọlọ́wọ́n bá fún bá fún ní basira so eléyìí ṣe pàtàkì táwọn pé ìsọ̀kalẹ̀ ànábì Adam àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gbogbo wọn orí ẹ̀sìn Islam náà wà wọ́n lè máa dẹ́sẹ̀ ṣùgbọ́n kì í ṣe bíi ti kèfèrí so àwọn àjọ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣẹbọ sọ́lọ́run á ní ìjọ ànẹ́bì Nuh àwọn sì lọ ọlọ́run ọba sì ti parẹ́ àwọn ìwọ ló kù ọ rí i pé àwọn tó tó wá kù lórílẹ̀ ayé ń gbà náà kún mọ́ mùsùlùmí náà ni wọ́n torí pé àwọn tó gba ànẹ́bì Nuh gbọ́ ni so àwọn àrọ́mọdọ́mọ wọn àtìgbà náà ni kèfèrí ti wá bẹ́ẹ̀ máa yọ sí àárín wọn so kó tó di pé ará ànẹ́bì míì sáwọn kan àwọn tí wọ́n tán sọ̀kalẹ̀ láti ọkọ̀ ojú omi yún tán tẹ̀dó sórí ilẹ̀ láwọn nìkan ṣoṣo mùsùlùmí ni wọ́n gbogbo àwọn ọmọ wọn náà mùsùlùmí ni wọ́n nínú àwọn ọmọ wọn láti wá rí kèfèrí ńgbà kèfèrí ń túnṣe yọ nínú àwọn ọmọ wọn ọlọ́run bá rún jíṣẹ́ sí wọn àwọn tí wọ́n wà lórí ẹ̀sìn Islam tí wọ́n wà àwọn náà nínú ìjọ wọn ni kèfèrí ti bẹ̀rẹ̀ sí í ṣẹ́yọ ṣùgbọ́n anabi sàlá sálàm tó jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn ọlọ́run ti ṣe àdéhùn pé kò ní sí òjíṣẹ́ míì mọ́ so àwọn tí wọ́n kọjá fàwọn yẹn lẹ̀ kí ló kàn pẹ̀lú wọn ní tí àáfàá sọ fún wọn nu ìwọ ń kọ́ níbo lọ ọmọ tó ń lọ so ìwọ ò tí ì gbọ́ òjíṣẹ́ ti anabi sàlá sálàm sí so bóòlù ọlọ́run ṣe ṣe àwọn fàwọn ìwọn lẹ̀ ìwọ ní kí o ṣe títí ẹ ní ìsìn ìwọ ní ìsìn kò sí pọ́ọ̀mà o ti gbọ́ òjíṣẹ́ orí tá à ń ṣe wáàsí gbogbo ògbà ìwọ náà sì ti gbọ́n pa ànábì Muhammad sallallahu alayhi wa sallam so rẹ́dí àti gbẹ̀sínsìn láwọn abẹ́rẹ́ sí gbọ̀n ọkọ̀ mọ́ tí ó ṣe torí pé kò rẹ́dí torí pé kì í ṣe pé ọfẹ́ wa gbódòdó ni ọ wá ṣe challenge ni wípé ẹ lọ bí léèrè nígbà tó yẹ pé àwa hindu ní ìsìn àti lo àìmọye ọdún tá à ń sin ọlọ́run ọba hindu yìí ṣé wọ́n fẹ́ sọ pé gbogbo àwọn tá gbogbo wa pátá yìí náà lálọ́ so ó ṣe pàtàkì ká mọ̀ pé àwọn tó wà lórí ilé ayé ńgbà náà mùsùlùmí ni wọ́n lẹ́yìn gba pa ìjọ ànábì nù tá a pa wọ́n run àwọn tó tún kù lórí ilé ayé ńgbà náà mùsùlùmí náà tún ni wọ́n. Nah. ọlọ́ni wàlàkọ̀ tàrọ̀kùnà ha ayẹ́tẹ̀ nfàálmi mùdẹ́kẹ̀ so. Uh, ìròyìn anabi nuh àtàwọn àjọ rẹ̀ àti ìjìyà tá a ṣe fún wọn a fílẹ̀ láti máa jẹ́ àmì fún ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn wọn liya'tabiru wa yatta'idhu bima halla bihadhihi al-umma kọ́ ẹ pé yóò máa járe kọ́gbọ́n fún yín yóò sì máa jẹ́ wáàzí fún yín lẹ́yìn tẹ́ ẹ lẹ́yìn wọn so tẹ́yìn náà bá wá ṣe kèfèrí kẹ́ ẹ ṣàìgbọràn gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe ìjìyà tí yín náà ń bọ̀ ó ní ìtàràbàtì sáà èyí ni pé àsìkò ìjìyà tí yín náà dé tán fahal min mudakir ṣé ó wà nù yín tí ó gbọ́ wáàzí tí ó sì múlò fa kayfa àdábì wa báwo ni ìjìyà mi kayfa kana àdábì wa nuduri liman kafara bí wa kadhaba bi rusuli ìjìyà àwọn tí wọ́n ṣe àìgbọràn sí ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ pé wọn ò fi gbogbo orú àwọn nǹkan báyìí wọn ò fi ṣàríkọ́gbọ́n. so àwọn tó kù lọ́rọ̀ a ó ṣe lọ́la insha Allah ta'ala dá tafsir wa dúró lónìí torí pé a ti kọjá àsìkò èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa ládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kò forí ẹ̀jẹ̀ wa so àsìkò ìbéèrè tí wọ́n ti sílẹ̀ báyìí. نعم هل من سائل وعليكم السلام wà níbi ẹ̀yin náà jẹ́ àrọ́mọdọ́mọ anábìyẹn sọ̀rọ̀ ẹni máa wá láti àrọ́mọdọ́mọ sẹ́yìn àyà àti. Osman ah, Fatima. ó wà ní ara àwọn nǹkan tí àwọn ṣíà máa ń lò lẹ́yìn hmm. tó fi di pé wọ́n máa sọ pé tẹ̀wọ́n eh, tó fi wọ́n ní pé òṣìlẹ̀ ṣàṣà nígbà tí ọlọ́run fẹ́ fún ní òṣìṣẹ́ wípé ọlọ́run pé kò ṣe kò ṣe ó ní eh, ọlọ́run mọ̀lẹ́kà jubilee sí pé ó ṣe mistake ó sì wà lára àwọn nǹkan tó máa ń gbámú tó fi di pé wọ́n máa ń gbé ọlá fún Sayyidina Ali àti Nana Fatima mi mọ bóyá ọ̀rọ̀ tẹ sọ yìí sí ṣó ní link pẹ̀lú nǹkan tí àwọn ṣe àdìyẹ. kò ní link torí pé màá di tiwọn ọ̀tọ̀ ni kì í ṣe màá di èyí tí a gbà wá láti ẹnu ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ ni pé àwọn tó gba àdísì Mahdi wá lọ́dọ̀ àwọn ṣíà kèfèrí ni wọ́n so bọ́wọ́ a lè a ṣe wá mọ̀ pé àwọn ṣíà ọ̀rọ̀ àwọn èèyàn làwọn ń lò ó fi hàn pé kì í ṣe táwọn ń lò nìyẹn so àwọn wọ́n ṣe kàtígórì aṣíwájú wọn ní méjìlá so ẹlẹ́ẹ̀kejìlá yẹn ó ní àwọn ń pè ní Mahdi so àwọn wọ́n ti pè ní Al-Qaim. al al èyí ni pé ẹni tí wọ́n wá fi ẹ̀sìn rinlẹ̀ so tí wọ́n ọ yàtọ̀ sí etí àwọn mùsùlùmí tí wọ́n tó ń sọ̀rọ̀ ọba àdé ìròyìn mahadi ti èyí táwọn mùsùlùmí ń sọ̀rọ̀ ọba ń táwọn eléyìí tó ń fi tì sí mahadi tí wọ́n yàtọ̀ sí ti anabi sàlám tó sọ nípa ẹ̀ tó bá sì jẹ́ pé àbòsí náà anabi sàlám ṣe yóò wá sí wá jẹ́ pé anabi tó ṣàbòsí fún mahadi ọ̀hún òun náà ló tún wá fún wa ní ìròyìn mahadi ọ̀hún so eléyẹn àmì lásán ni gẹ́gẹ́ bí ìpadà sí ìpadà wa ànábì Isa bó ṣe jámì gẹ́gẹ́ bí wíwá Dajjal bó ṣe jámì gẹ́gẹ́ bí dábà tí ó máa báwọn èèyàn sọ̀rọ̀ bó ṣe jámì gẹ́gẹ́ bí pípa jíjáde àwọn Yájújù wa lẹ́yìn ìgbà wọn ti sé wọn mọ́lé bó ti jámì bẹ́ẹ̀ náà ni wíwá Mahdi yìí náà jẹ́ àmì so kì í ṣe pé bóyá. Ah, ó líléètì ti àwọn ṣíà àwọn ṣíà yẹn ah, ó ju bí a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ lọ eh, torí pé ipò tán gbà wọ́n yẹn sí wọ́n gbé wọn sípò ọlọ́run àbí ipò ànẹ́bì ju ipò ànẹ́bì lọ so wọn ní relation pẹpẹ Allahu alam. wa alaikum ọ̀rọ̀ ìrún ni mo fẹ́ béèrè. níbi tí èèyàn bá fẹ́ tí ẹ̀ bá bẹ ẹ̀ bá kíra káàkan fẹ́ pé èèyàn èèyàn lọ sùdù èèyàn dìde níta tí ẹ̀ máa fi dìde àwọn ẹlòmíì máa ń jókòó àbí ṣé nǹkan kan náà ni àti kéèyàn ó dìde àbí kéèyàn kọ́kọ́ jókòó náà kéèyàn tó dìde. mo rò pé n sọ̀rọ̀ bá jùdú sujud àmín uh, jalsat al-istirah jalsa al-istirah ẹni pé ìjókòó sinmi síwájú kéèyàn ó tó dìde ó sì máa ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí a bá kí rákà ẹyọ kan tá à ń dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì àbí tá a kí rákà ẹlẹ́ẹ̀kẹta tá à ń dìde lọ sí ẹlẹ́ẹ̀kẹrin jalsa yìí jalsa ni tí ó wá nínú sunna nabi sallallahu alayhi wa sallam àwọn àfa àwọn ní ìtumọ̀ lórí sí lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó fi hàn ní tó tó tó tó hàn tó sì lágbára jù náà ni pé sunna ni sunna nabi ni sallallahu alayhi wa sallam jalsatul istiraha so ẹni ń bá ń ṣe yóò ní ládẹ̀ ẹni tí ó bá ṣe kò sí aburú lórí ẹ̀ kò sí nǹkan kan lórí rẹ̀ kò bàrún jẹ́ kò sì dérun kù ṣùgbọ́n ẹni ó ṣe yóò ní ọlá ohun tó ṣe kò sí aburú nù ẹ̀nu náà. Malik ìgbà míì àwọn mùsùlùmí mọ́ fi nǹkan kẹ́wọ́ wọ́n sọ pé torí rọ̀súlẹ̀ ṣẹlẹ̀ ń gba àyè ó gbà wá láàyè láti lo dùf pé ó ní nǹkan kan tán irú ìlú kan fẹ́ pé ojú kan ló ní ìtò tí wọn bá ń lù pé ìyẹn ò kí ń mú sound mi wá fi sound ẹ̀ so àwọn mùsùlùmí máa ń lo as excuse pé torí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn kan wà tẹ́ pé wọ́n máa ń kọ islamic music but wọ́n máa ń lo dùf yẹn so wọ́n á ní pé òkè torí rọ̀súlẹ̀ ọ̀ṣun ìyàsẹ́sẹ́ ti gbà wá láyè ká lọ dùn láyè kọ̀ọ̀kan bíi tá a bá ń ṣe wẹ̀límà fún wedding àbí gba eid something like that so àwọn náà máa ń lo eh, as excuse láti lu ìlú so ẹ jẹ́ bá wa ṣàlàyé díẹ̀ lórí rẹ̀. ah well duf lóòótọ́ ni ní àsìkò ọdún àwọn Bilal àti àwọn tẹ́ jẹ́ ọmọ ìlú ẹ̀ láwọn ọmọ ilẹ̀ Habasha wọ́n ń lu dúfù yẹn wọ́n sì ń fi idà wọ́n fi ń ṣeré gẹ́gẹ́ bí táwọn náà máa ń ṣe lásìkò àjọ̀dún nílùú wọn anabisa sallam kò bá wọn jà kò sì jágbe mọ́ wọn Aisha radiyallahu anha òun náà dúró náà ń wò ànábì sàásálà ń bòdórí pí wọ́n má máa rí so lẹ́yìn ìgbà tí ó pẹ́ dé ànábì ní tọ́ ó ti tú ọba hàn padà sínú ilé so wọ́n ní ọ̀kan nú àwọn sàábì ànábì sàásálà ó wàá fẹ́ jágbe wọn ànábì ní fi wọ́n lẹ̀ ọjọ́ àjọyọ̀ ni so àkọ́kọ́ ni pé àwọn ilé tradition wọn ni kìíní tí wọ́n ń ṣe yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ànábì ni wọ́n fi wọ́n lẹ̀ torí pé ọjọ́ àjọyọ̀ ni so now tàbá wò bó tilẹ̀ kó tó di pé a lè a lè a lè papọ̀ máa ń tí wọ́n ń ṣe lónìí a rí i pé kì í ṣe dùfù nìkan lónìí so mùsíkà lẹ́yìn lára tí ó ní tí nǹkan tó jọ máa dìtà àti àwọn nǹkan míì tó papọ̀ mọ́ a ó rí i pé gbogbo ẹ̀ náà sì làwọn ará ń lò so kì í ṣe dùfù nìkan ni wọ́n ń lò so ìdí tẹ́lẹ̀ yìí wọ́n fi yàtọ̀ sí èyí tí àwọn tọ̀hún ń ṣe nìyẹn so èyí tí anabi sàlám sì ní ọ wà nù àlámà kìyàmà ó ní almusiki èyí tó dàbí music a rí pé gbogbo ẹ̀ náà ni àwọn tí wọ́n sọ àwọn táwọn wí ni wọ́n ń lò nísìn kódà àwọn tó wá pé zikiri ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ pẹ̀lú ẹnu àwọn náà ti ń lù pẹ̀lú míúsíkì náà àtàwọn jazz àtàwọn nǹkan kan lóríṣiríṣi tí àwọn àwọn kèfèrí ń lò fún míúsíkì wọn náà ni wọ́n ń lò so eléyìí ti sọ di ó ti mú kúrò nírú sífà tọ̀hún ó ti sọ di nǹkan míì so ìbáyé pé dúf ni wọ́n ń lò àkọ́kọ́ ni pé yọ láti jẹ́ ọ̀kan nu tradition tiwọn náà tábà ní tradition wọn ni ṣé tí wọ́n ń ṣe yún ó papọ̀ mọ́rú táwọn tọ̀hún ṣe tó bá papọ̀ á ṣe kìí á ṣe ẹ̀lẹ́ lórí tó wá yàtọ̀ tábà lẹ́rìí míì tó jẹ́ kí kíní yìí kó jẹ́ haram ni à èyí táwọn ń ṣe yìí haram ni kí nìdí torí pé tiwọn ó ti di music kìí ṣe ìlú dùfù lásán so èyí táwọn àwọn islamic music yìí tí wọ́n ń tẹ̀lé ń gbọ́ o àwọn tó yẹ pé ẹni tí ń kọrin gan ọ̀nà ọwọ́ jáàbù kékeré wọ́n á máa wọ́n máa jó wọ́n máa ṣe gbogbo ẹ̀ eléyìí kìí ṣe islam ní pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ náà ọkùnrin náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n náà máa jó so eh, ó ní few ayọ̀ eh, tí mo lè dáhùn ní al-ujala ń bí ń sìn Allahu a'lam. Farik salam. Ǹjẹ́ a lè tẹ̀lé wọ̀síyà ẹni tó bá ní tí n bá kú inú ilé rẹ̀ ilé kí wọ́n sì sí wọ́n mọ̀ sí sí bẹ̀rẹ̀ àlọ́. Kò sáburú nù ẹ̀ tí o bá ti ní fi ara ni àwọn èèyàn kò sáburú nù ẹ̀ ṣé fóun ló ní ilé ẹ̀. Eh, kódà bọ́yẹ́ pé inú yàrá rẹ̀ gan eléyìí gan ló dáa jù kódà wọ̀ yàrá bàbá sani ẹnìkan ò ní lo yàrá bàbá sọ ẹ fi ilẹ̀ fún bàbá ibi tí bàbá ní á tẹ̀wọ̀n sínú kò kò tó ṣe wọ̀ sí ẹ pé tí n bá kó ibi báyìí mi sí kò ọ̀gá ni tí àmì ìtọ́ ẹ̀ irú ẹni tí àwọn ọmọ tó fi lẹ́lẹ̀ ìgbà ni àwọn ìgbà ò. ẹni ọba. ọmọ ọdún eighty two years eighty two years. ó sì ó pé eighty two pẹ̀lú ìgbà àwọn yẹn ó pé eighty four lórí business náà lọ́wọ́ tó di eighty five ó jáde láyé irú ramadan tó fi lẹ́lẹ̀ two years yẹn pé well àkọ́kọ́ náà gbèsè ni lórí bàbá ohun tó yẹ tẹ́lẹ̀ náà ni pé àwọn ọmọ rẹ̀ yẹn wọ́n máa bá a gbà á gbígbà tí wọ́n bá a gbà á kì í sáwẹ̀ ni wọ́n gbà torí pé ń tó wà lórí bàbá ń gbà náà kì í sáwẹ̀ mọ́ ẹni ó ti di eighty three ní àsìkò yìí tá a wà lónìí báyìí kì í ṣẹni ó lè gba àwẹ̀ so eléyìí tẹ́lẹ̀ dáa máa ń tó wà lórí bàbá ni ìtọ́ àrùn mímọ ṣe ìjẹ fún ẹlòmíì so ohun tó ń bẹ lórí àwọn ọmọ ló ti yẹ kí wọ́n máa ṣe nígbà tí bàbá sì lásìkò ààwẹ̀ yẹn wọ́n máa fún èèyàn lóúnjẹ rọ́pò ààwẹ̀ so ń gbà bàbá sì ti kú nísìn tí wọ́n máa pé ààwẹ̀ ń bẹ lórí bàbá o ohun tí wọ́n ṣe ní ìsinmi wọn fún àwọn èèyàn ní oúnjẹ ààwẹ̀ yẹn torí pé ohun tó mú bàbá máa gbààwẹ̀ ó sì rí ni kì í ṣe pé ọmọ àmà fi í lẹ̀ so bó tilẹ̀ jẹ́ pé lásìkò gan kìí ṣe àwẹ̀ ẹni kìí sọ̀rọ̀ yẹn ni lórí ẹ̀kọ́ gbàwẹ̀ ó lè ṣe ìtọ̀ àmúgbà yẹn kódà bọ́ba lè ṣe torí pé alẹ́lẹ́bínà yutiqunahu ni wọ́n ní yutiqunahu bí ma'na yutawwiqunahu àwọn tí wọ́n lè tí wọ́n lè tí wọ́n lè fúnná mọ́ra wọn láti gbà èyí ni pé àwọn tí wọ́n lè gbà pẹ̀lú wàhálà wọ́n lè tíláàsì ara wọn àti gbà ó ní yutiqunahu yutawwiqunahu so kì í ṣe pé wọ́n lágbára àti gbà ṣùgbọ́n wọ́n lè túláṣì ara wọn àti gbà àwọn yẹn wọ́n mọ̀ wùlẹ̀ túláṣì ara wọn kún ṣe ìtọ́àm so bàbá náà ti wà nù wọn so ohun tó wà lórí ẹ̀ tẹ́lẹ̀ dààmú ni ìtọ́àm ohun táwọn ọmọ rẹ̀ wà ṣe fún bàbá nù lẹ́yìn bàbá bá kú tán Allahu alim náà. sars twenty sixteen ọba wa ṣàìsàn bí inú Ramadan ni wọ́n sa ìṣẹ̀yìn òsìn kankan wọ́n wá ṣàìsí ẹ sì mọ̀ pé kò gbà wẹ̀ ó ní àwọn àwẹ̀ mí tí ó gbà kó tó kú ṣé àwẹ̀ nìyẹn gbà dàbí. kí ló dé tí ò fi gba àwẹ̀ kí ló dé tí o fi gba àwẹ̀ ẹni ó fi àwẹ̀ lẹ̀ pẹ̀lú àmàmà filẹ̀ eléyìí ó ní tó wà lórí ẹ̀ yàtọ̀ ìjìyà ló wà lórí eléyìn so kì í ṣe tí a lè bá a san ṣùgbọ́n ni ó fi àwẹ̀ sílẹ̀ láì gbà torí uziri uziri ọ̀hún irú uziri wò ni ṣé uziri pé kò gbádùn lásán léètọ́ pé lẹ́yìn àwẹ̀ ó padà wàá gbádùn òun ló wá kúkú wá fi àwẹ̀ ẹlẹ́run láì gbà léètọ́ náà ti wọ ìpín alákọ̀ọ́kọ́ ẹni ó fi ilẹ̀ lámàmà sí i tí kò sáwẹ̀ kan tẹ́ ẹ lè bá a gbà torí pé eléyìí òun ó fi ilẹ̀ ní lámàmọ́ gbà ṣùgbọ́n ẹni ó dàgbà tí ò lè gbà tó kú àbí ẹni tí àìsàn ń ṣe lọ́wọ́ tí ò lè gbà tá a sì rò pé bóyá àìsàn yẹn kì í ṣàìsàn tó lè san bọ̀rọ̀ tí ó wá lè gba àwọn yẹn títí ó wá kú lórí àìsàn náà eléyìí ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí irú àwọn tó ń fi àwẹ́lẹ̀ lámọ̀ọ́mọ̀ fi ilẹ̀ tó wọ́n gbà so ẹni tí àìsàn mú tí ò lè gbà márùn-ún ni mọ́kànlá ni méjìlá ni mélòó ni inú àwẹ̀ lẹ́yìn ìgbà tó bá lálàáfíà tán lẹ́yìn ààwẹ̀ kí ló wà lórí ẹ̀ kọ́ gbà á tí ó bá wá gbangba náà eléyìí ti fílẹ̀ ni gẹ́gẹ́ bí ẹni ó fílẹ̀ nínú Ramadan náà lòun náà torí kó ti lálàáfíà tó kù lórí ẹ̀ ní pé kọ́ gbà rẹ̀ kọ́ wá gbà ọ wá kú lórí ibà náà so eléyìí ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ ni so ẹni tá a bá gbà ó ní irú àwọn tó ní òvèrè tá a lè bá a ṣe ìtọ̀ àm ṣùgbọ́n pé a gba àwẹ̀ fún èèyàn mi ò mọ o bóyá màá tún ṣe àyẹ̀wò rẹ̀ àwẹ̀ ọ̀ranyàn Ramadan wípé ń gbé èèyàn wá kú tán á wàá gbà fún mi ò mọ̀ ohun tí mo mọ̀ ni pé irú àwọn kafarat àti nudhur àtàwọn nǹkan míì báyẹn àwọn yẹn kò sábúrú ó dàbí gbèsè ni ó ní anabisa asálàm ló sọ pé ṣé tí tí bàbá rẹ bá fi gbèsè lẹ̀ sóò ní bá a san ó lóun ọ̀sán ọlọ́run anabisa asálàm ní gbèsè ọlọ́run ó ní ló dáa jù láti san so ohun tí àwọn afa ni pé eléyàn kì í ṣe hajj for example èèyàn ló lọ ọmọ àmà kò lọ sí hajj ngbọ wa kú tán ní àlọba hajj tẹ́lẹ̀ dáàmú ó ní àǹfààní àti ni àmọ́ àmà ṣe ni kì í ṣe pé ó nǹkan ló di lọ́wọ́ ṣe gbèsè ó ti di ọ̀ràn lélẹ́yìn lórí rẹ̀ torí pé bí ẹni ó fìrun lẹ̀ tí ò kí ni sábà kírun lẹ́yìn gbòókù náà àní bá kírun bá náà làwọn tó jẹ́ ọ̀ràn àyàn márààrún àní báyàn ṣe kálímàtù ṣàhádà àní báyàn kírun ọ̀ràn àyàn àsì ní báyàn gba àwẹ̀ ọ̀ràn àyàn àní báyàn yọzàkọ́ ọ̀ràn àyàn tó ti fílẹ̀ tí ọ̀yọ̀ tó sì wà láyé pẹ̀lú ẹ̀mí ẹ̀ tó máa màmá yọ gbogbo eléyìí ó ti dọ̀ràn lórí rẹ̀ eléyìí ti dọ̀ràn bẹ́ẹ̀ lẹni ọkọ tí ó lọ hajj tó lówó tí ó lọ tó sì lálàáfíà tó wá kú tán àwa lábàáṣe hajj eléyìí rẹ̀ ṣùgbọ́n ohun tí èèyàn ṣe núvù ó ṣe àkàwárí pé tọ́lọ́run bá ṣe nǹkan báyìí fún mi ń lọ sí hajj ọlọ́run sì ṣe nǹkan náà fún ó sì jẹ́ káwọn èèyàn rẹ̀ ọmọ ẹ̀ pé mo ṣe àkàwárí pé ń lọ sí hajj o ṣùgbọ́n ọlọ́run ti ṣe ní ìsìn ọ wà lórí pé yóò lọ lọ́wọ́ á kú eléyìí ó di gbèsè lórí ẹ̀ àbá san bẹ́ẹ̀ ni ó jẹ̀yàn lówó lòun ẹni tó ń ṣe kàfàrà tó yẹ pé kò sí kò rí kàfàrà yẹn ṣe títí ó fi kú ó ti di gbèsè lọ́rùn ẹ̀ eléyìí tó bá kú àbá san torí pé kàfàrà ni so kò sí sí kàfàrà irun kò sí kàfàrà kò sí pé tá ẹ bá tá ẹ bá gèèyàn lọ tó o bá rí díyà san ó kírun. kò sí fara rùn èyí wọ́n máa ń pé èyí fi hàn pé irun gangan ni tó tiẹ̀ wá pàtàkì tó jẹ́ níta ìbáyàn pẹ́ẹ́pẹ́ hajj àti ààwẹ̀ àti zaka èyí tó jẹ́ ọ̀ràn èèyàn téèyàn máa fẹ́ẹ́ filẹ̀ ní náà ṣe eléyìí náà ṣe ó ti dọ̀ràn rẹ̀ kí kókó ayọ̀ nam. a fẹ́ hajj. ha ti tiye ya se ahe yo lo se ha ji ni o wa se ten biare ipe o se lopo babo un abi ropo ya un abi eni bayi so ko si aburu na yin pe ladare o o fun enti eni pe lada ti e ko o ti di eh ibo eh ibo ran ku olorun re ehe والله أعلم والسلام عليكم ورحمة الله وبركاته